السلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة والخمسين والآيات التي بعدها من سورة الأعراف أعوذ بالله من الشيطان الرجيم ودعوا ربكم تضرعا وخفيه إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين إن إنك تلوم بابا بتسي على إسماء الله كون جوكا إكوا بتسي جوكم لله ألا دابو بوكا وبتسي جوانا لوري وقت kí ká máa jọ́sìn fún lọ́ọ̀ nìkan ṣoṣo tá ò sì gbọ́dọ̀ fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú jọ́sìn. ìdí ni pé gbogbo nǹkan pátá tó fi dórí wa gbogbo iṣẹ́ pátá tó fi dórí iṣẹ́ tá à ń ṣe ọlọ́run ọba ló ṣẹ̀dá gbogbo ẹ̀. lábẹ́ ìjọsìn ọ̀nà ni àdúà àdúà ọ̀kan ló jẹ́ nínú àwọn àjọsìn bẹ́ẹ̀ sì gbogbo ìjọsìn tọ́lọ́wọ́n bá nìkan ló gbọ́dọ̀ jẹ a ò gbọ́dọ̀ gbé nǹkan nínú lọ bá ẹlòmíì tó yàtọ̀ sí Allah torí de eléyìí ọlọ́run ọba wọn wá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà pé kí wọn ní ṣe àdúà nítorí wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo gbàlà fi ń bùkátà rẹ̀ níbi gbogbo nǹkan láti ti ń wá ìrànlọ́wọ́ rẹ̀ ẹnikẹ́ni tó bá lóun ní fi tàdúrà sí ọ̀tọ̀ dájú òun náà ní pé tó ń tẹ̀ ti dàrú tí ẹ ti bàjẹ́ èèyàn gbọ́dọ̀ pé èèyàn gbọ́dọ̀ pé ọlọ́run èèyàn sì gbọ́dọ̀ bẹ tọrọ ní fẹ́ lọ́dọ̀ rẹ̀ torí kí ara àjọsìn lè lẹ́yìn. àdùá ara àjọsìn ló fà ló fi jẹ́ pé ẹnikẹ́ni tí wàá fi lè pè nǹkan mí ìdí àtúntò Allah fahuwa mushrik onítàn ti di ọ̀sẹ̀ bọ̀. ní ìgbà tí ó tòrò àti ìgbà tí ó dẹrùn Allah nìkan láàmà pé à gbọ́dọ̀ pé nǹkan mí papọ̀ mọ́. àdúà èdè lárúbáwá ni èdè dàl ayn alif hamza du'a eléyìí iná ládàá sí ládàá pé lédè yorùbá lásọ pé àdúà àdúà gbàdá pè sí yorùbá wọn pè ní àdúà sọ nǹkan kan ilé ìtajà dànù nínú àdúrà nígbà tí wọ́n pè lédè yorùbá òun náà ní lam torí alifọ lam ló bẹ ló bẹ níbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n gbé lam nù nígbà tí wọ́n fẹ́ sọ di èdè yorùbá wọ́n sọ pé àdúrà àwọn sọ pé àdúrà àdúrà torí pé ní àtàrí níbẹ̀rẹ̀ àti mọ̀gbálì fọ̀lán ti bẹ níwájú tí màá wá síwájú dáàlì wọ́n ń pè ní al ashamsiya àdúrà àdúrà èdè àwọn mùsùlùmí nìyẹn àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ló máa ń sọ pé àdúrà ló máa ń sọ pé àdúrà kìí ṣe èdè mùsùlùmí èdè mùsùlùmí ni kí ni. Adua, sokoso èdè rẹ níbi kó di èdè àwọn míì ti kìtẹ mùsùlùmí torí pé látara gbólóhùn tó ń pè láhán láì kò sí máa kí ni àìdẹ́ntìtì rẹ nípa ẹ̀sìn ó ṣe ṣe fún adájọ́ pé mùsùlùmí ni ọ́ àbí ò kìí ṣe mùsùlùmí torí mo máa ṣe ń lo gbólóhùn sí torí ẹ̀ àdúà kìí ṣe àdúrà nítorí pé gbólóhùn lárúbá lélẹ̀ kò sí nǹkan kan tí ń jẹ́ rọ nínú àdúrà àdúrà kìí ṣe àdúrà. lẹ́yìn lẹ́yìn ó yẹ kó sàkíyèsí kó mọ̀ ẹ́ pé ṣíṣe làá máa ń ṣe àdúrà o wọ́n á máa ń ṣe ni tí wọ́n dání máa ń gbà Allah. ìgbàdúrà kọ wá ìgbàdúrà kọ kí ni tí kọ irú ìta àmọ́ ń sọ yorùbá o ní ìdí ẹ̀gbàdo àti làgbàdo wa tó bá yẹ pé nítorí gbà lérò pẹ̀lú ìǹgbàdo àkọ́ wa ó ní pé ìǹsàdo àkọ́ wa àti pé kò burú ṣùgbọ́n o ti gbó lónìí ìǹgbàdo àkọ́ wa ìyẹn ni pé ìǹde àdó àkọ́ wa kò burú ṣùgbọ́n o ti gbó lónìí o ti gbé gbólóhùn síra wọn torí wa àwa kì í gbà àwa máa ń ṣe ni ọlọ́run ọba ló máa ń gbà wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá yín ni ẹ máa pè mí tiwa ni ká kọ́ lọ tẹ ẹ bá sì ti pè mí màá máa dá yín lò pípè táwa máa ń pọ̀ lọ́n títí àdúrà ni wọ́n ń pè lẹ́yìn dídá tọ́lọ́wọ́n bá bá ń dá wa lóhùn lórí pípè tá a pè é gbígbà àdúrà ni wọ́n ń pè lẹ́yìn sọ̀sọ́ra fún kéde rẹ̀ ọkọ mọ̀jẹ̀ tá à ń sùn wàá tíráì láti rí pé o kọ̀ǹtró èdè rẹ̀ táàbí wọn fẹ́ mùsùlùmí ló ń sọ̀rọ̀ mùsùlùmí tó tẹ́ gbé Islam lápá lára rẹ̀ ẹsẹ̀ mùsùlùmí bá ń zàkàn lásán tó yẹ pé èdè àwọn tí èsè mùsùlùmí náà máa sọ máa tàn ara rẹ̀ jẹ́ tẹ̀lé ìjẹba. ọlọ́ni ud'u rabbakum tadarru'an wa khufyah. ọlọ́ni ẹ máa pe olú ẹlẹ́dàá yín o tadarru'an wa khufyah ẹ máa pè lẹ́ni tí ń ra bàbà ẹ máa pè lẹ́ni tí ń fi ara gbolẹ̀ fún ẹ máa pè ti tẹríba ti tẹríba ti farabalẹ̀ ti farabalẹ̀ ìdí ni pé àdúrà tẹrí yẹn ara rẹ̀ ni àtúnṣe ilé ayé wà àtúnṣe àlùkìyàmì yẹn wà kò sí bọ́ọ̀rù èèyàn ti lè pojú dé tó kò sí bọ́ọ̀rù èèyàn ti lè lójútùú tó tí èèyàn bá ń ṣàdúrà tó ti jẹ́ pọ́lọ́ nìkan ló ń pè tó ń sì ń pè bó ti yẹ ká pè pẹ̀lú gbọ́ọ̀lọ́ pẹ̀lú gbọ́ọ̀lọ́ ọ̀rọ̀ rẹ̀ padà lójútùú náà nítorí sọ̀rọ̀ yọ padà dìdẹ̀kùn náà ọ̀nà tó dí mọ́ yọ padà là. tontori pé tálẹ́ lẹni tó máa ń pè sòrò báyìí Allah táwa ni wọ́n ń pè síbò náà ló ń pè ọba tó máa ń pè sòrò báyìí iná ló pè náà ló sì ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé bá mú ìṣòro ń kó òun ló ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bá mú ìṣòro ń kó dájú ni pé ọba kó pé ló gbé ìṣòro àwọn mi tó torí pé ìgbà tí èèyàn ń lọ pé nǹkan mi tó yàtọ̀ sọ́nà ìtumọ̀ rẹ̀ nù léde kúkúrú pé ẹ dákun ẹ ràn mí lọ ẹ gbà mí lọ́wọ́ Ọlọ́run ok tá a wá lẹni náà tó lè gbà ní lọ́wọ́ Ọlọ́run sọ́wà níbo la lè sá lọ níbo la lè forí pamọ́ sí láti sá mọ́ Ọlọ́run lọ́wọ́ tí ò ní jẹ́ Ọlọ́run náà lákòókò kò sí. sẹ́yìn la sọ pé lámàlìjà. La

ẹgbà mi ẹ̀là mi o ẹgbà mi ẹ̀ra mi o ẹ má jẹ́ kí ọlọ́run ó fi àjẹmí gbé o subhanallah tí wàá kí èèyàn bá ronú ni èèyàn ọmọ ìgbé ìgbà tó lọ́wọ́ bá gbé dààmú bọ́ tó gbé sòrò bọ́ tó lọ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ń ṣe lọ ń dá fún wàhálà rẹ̀ ṣe lọ ń dá fún wàhálà rẹ̀ ó túmọ̀ sí pé táǹdì lọ ṣẹ̀ṣẹ̀ rí táǹdì táǹdì ń bọ̀ èké ọwọ́ ètò gbé bọ ọgbà gbọpọ ló gbé bọ amọsibọsi pọ ọmọ pé nǹkan mi lọ tún pé wàhálà lọ kọ lẹ́tà sí i. tábà wá sàdúà olú ẹlẹ́dàá wa nìkan lá máa pè ó ud'u rabbakum olú ẹlẹ́dàá yìí nìkan máa pè. a ti ti máa pé ar-Rabb huwa al-Khaliq ẹlẹ́dàá ní jẹ́ ẹni tó ní àkóso lórí wa alimusọsọrọ ẹni tó ti pé ń darí wa bó ti ti fẹ́ kò sí nǹkan míì tí ń jẹ arọb àfi Allah torí pé àwọn ọlẹlẹdà méjì àlẹni méjì jọyọ pé òun ló ní wá sí ìbá ti Allah so òun nìkan láàmà pé àgbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn rẹ̀ nìkan láàmà pé àgbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn rẹ̀ wọ́n lè kájú wọ́n máa wọ pé gbogbo àdúrà tó ti ń ṣe láti jọ ìkọ̀gbà ó ti ẹ̀ sú ọ kí là á dí dé ó tàdúrà títí títí títí ó ti sàrà títí títí títí àdúrà yọ gbà ìwọ gáà làrùn ti ń fira rẹ̀ torí pé nínú sábà bíi tí kìí jẹ́ kádùn ọgbà oníkẹ́ni ti ń sàdúrà ọmọ pé mo ti ń bẹ lọ́n ti pẹ́ òun ṣùgbọ́n kọ́ gbà kẹ́rù tí wọ́n náà di sànà bí sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tí ń bá ń sọ wípé mo ti ń bẹ lọ́n ti pẹ́ ṣùgbọ́n àdúrà gbà àdúrà rẹ̀ ti gbà. torí pé ọlọ́run ọba tẹ rí yẹn ìfẹ́ kẹ́ ẹ máa pẹ́ òun ìfẹ́ kẹ́ ẹ máa bẹ òun ìfẹ́ kẹ́ ẹ máa sọ̀rọ̀ ní sẹ́ǹfẹ́ lọ́dọ̀ òun ìfẹ́ ìfẹ́ kẹ́ ẹ máa wí láwùjọ wí láláranu má torí kì í sọ ọlọ ìsáná lásán lọ́sàn lè rẹ̀ wọ́ ọlọ́run máa ń pèsè ọ̀nà tí ń àdánà nù. ọlọ́run dákùnrin mi lọ́wọ́ àníṣẹ́ ìsáná sánlé ọlọ́run pèsè ọ̀nà tí ń fi rí sáná mi ra kì í sú ọlọ ọlọ́run fẹ́kẹ́ máa tẹnu máa bẹ́ẹ̀ tó máa ń tọrọ nǹkan. sẹ́mi wa tọ́ba fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ara wa ó ní ìgbà tó wù sẹ́ni tó ní sùúrù jù nù ó fi yàrí mọ́ lọ kátó pé gbogbo àti sùúrù wò tó nǹkan yìí tọ́ba ti ń wí tó fẹ́ ah, ah, tú láti lẹ́lẹ̀ àbí mọ̀ jẹ́ olówó ni pọ́ọ̀mù èèyàn sì máa sọ fúnra wọn ṣùgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wa òun fẹ́ kí tẹ̀ ń bá ń tẹ̀ kẹ́kẹ́ tẹ pẹ̀lẹ́ máa kẹ́ ẹran nu máa kẹ́ ẹ máa wí láwùí tún wí torí kí ẹ má gbàgbé o sẹ́wọ̀n kí ń gbà tẹ̀yìn ń pọ̀ lọ́nba o ẹ̀ ń sin náà nù ọ̀wọ́ pípé tẹ̀ ń pè wọn ara àjọsìn ìdí nu tó fi wá nínú sọ́nà pé èèyàn kì í bẹ́ lọ́nà kó tọrọ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run àyàfi kó ṣe alábàápàdé nǹkan kan nínú mẹ́ta gbogbo nǹkan yẹn ò lè sí ni nínú kọ́ lọ́wọ́ bó fún ọ ní tọ́ tọ́ tọrọ nǹkan kẹ̀kẹ́kẹ́ àbí kọ́ lọ́wọ́ ọba kó mọ̀ fún ọ ní tọ́ tọrọ gan-an kó fi oore míì kó fi jà àárọ̀ rẹ̀ fún ọ bóyá oore nǹkan tí ó tún bọ́ sí ọ lọ́wọ́ ni tó mọ̀ pé wọ́n fẹ́ kí nǹkan kan bọ́ sí ọlọ́ọ̀ni ṣùgbọ́n owó lọ tọrọ ọmọ lọ́lọ́n fún ọ ọmọ lọ tọrọ owó lọ́lọ́n fún ọ ilé lọ tọrọ mọ́tò lọ́lọ́n fún ọ hajj lọ tọrọ umra lọ́lọ́n fún ọ. sọmọ kí ìwọ ò mọ̀fọ́ àbí kọjá yìí pé orí tọ́lọ̀ ń ṣe fún ọ yẹn kì í ṣe kó fi nǹkan míì tọ́jẹ́ tuntun lé ọ lọ́wọ́ àmọ́ ó ti àtàrí àdúrà tó ṣeun ó ti aburú kan dànù fún ọ tó ti dédé àdúrà tó ṣeun yé sì ṣe dandan kọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ewu ìní rẹ lórí àwọn èèyàn tó lọ́wọ́ bò fi ṣe wọn látàrí àdúrà tẹ̀ ń ṣe ń gbà mí nǹkan kan lẹ́yìn tọrọ ọlọ́run fún yín nìkan ọlọ́run á fi ká ewu kúrò lórí ẹ̀ ọlọ́run fi má ìdá kúrò lórí rẹ̀ nǹkan tí ọba ti ọ tí ọba ti mẹ́ni rẹ lọ́ngbà ni ọlọ́run ọba ní kí wọ́n là látàrí àdúrà tó ń ṣe sòtìyàn ọba wa ronú yìí máa pé ah mo ti ń bẹ̀ lọ́n láti bẹ̀ ah àdúrà rẹ̀ ń gbà torí pé ẹnikẹ́ni tó lọ́n bá rọ̀ lọ́rọ̀ láti lè pọ̀ lọ́n kò ní padànù kọ́ lọ́n dà lọ. ṣùgbọ́n ibi tí ó dáhùn sí náà là ń ṣàlàyé ó lè fún ọ ní nǹkan yẹn pàtó kẹ́ bó ti jẹ́ pé ńgbà tó tọrọ ọmọ ọlọ́run fún ọmọ gbàtọ́ tọrọ owó ọlọ́nfọ̀n lówó ọtọrọ ọlá ọlọ́nfọ̀n ọlọ́lá ọtọrọ ọpò ọlọ́nfọ̀n onípò ọtọrọ ọmọ ọlọ́nfọ̀n ọlọ́mọ ọtọrọ àlàáfíà òfin ọlá àlàáfíà wa atakum min kulli ma sa'altumu wa in ta'uddu ni'matallahi la tuhsuha gbogbo tẹ̀ ń tọrọ náà lọ́nà yín gbogbo tẹ̀ ń tọrọ ẹ̀yin ẹyẹ fáìlì àdó àyẹ̀wò kí lẹ tọrọ tọ́lọ̀ fún yín rí èyí tó fún yín tẹ̀ tọrọ lọ́pọ̀ jù ìgbà mẹ́wẹ̀ ńtọ́ tọrọ ó lè má ti lé ọ lọ́wọ́ kó wá forí mi lé ọ lọ́wọ́ tí ètò ṣe dandan kó fura yìí ṣe dandan ni kó fura níìsì wọ́n ṣàdúrà ibi kọ́ lọ́wọ́ fọ́kọ́lé fún ọ fọ́kọ́lé fún ọ ẹnìkan sì jẹ́ olówó kàti pẹ́ wọ́n pé ilé ni wọ́n tọrọ ẹnìkan ti jẹ́ ọ níbi five hundred thousand pẹ́ kódà tó ti sọ pé òun ní san ike àjọ máa fà látàrí dálùkì yá àmà ni wọn ò ní tán wọ́n ti sàdúrà kọ́dọ̀ ti gbàgbé lẹ́yìn torí pé ó ti sọ fún ọ pé tọ́ọ̀bà tọ́ọ̀bà jẹ́ kọ́jọ́ ọkú lọ́ọ̀bà ń wá mọ́tò tí ò ń lówó mọ́ wọ́n ti já mi lórí ẹ̀ ọwọ́ àǹdẹ́ lọ́n kọ́lé fún mi kọ́lé fún mi o fún mi ó ń tì ó ní máa tó tì níwọ̀n tó àkànlẹ̀ fún wọn lílà àrọ́ kùkù ẹ lò lóko owó rẹ̀ náà rí iye tẹ́ bá gbé náà ni yóò bá gbàgbé five hundred thousand gbà owó rẹ̀ darí wọ́n wá ní mọ́ bó làdúrà ṣe gbà nítorí pé ọ̀tọ̀ ni tí wọ́n sọ̀rọ̀ ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń ṣe fún ọ ọmọ adúpẹ́ fọlọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo dúpẹ́ fún ọlọ́run tó gbàdúrà mi o lódodo dojú àdúrà kọ bẹ́ẹ̀ yẹn o ṣùgbọ́n o ti sàwọn àdúrà kan lọ́lọ́run ọba ti gbọ́ bùkátà yẹn fún tọ́ eléyìí ẹ̀rí ń gbà mí àdúrà tẹ̀ ń ṣe ọlọ́run máa fi ràn yín lọ́wọ́ tó yẹ kí aburú òṣè yín sẹ́ni tí aburú èsè nù gbèsè ayé ṣùgbọ́n látàrí pẹ̀ ń bẹ lọ ọlọ́run ní jókòó bẹ̀ látàrí pé ẹ̀ ń bẹ lọ. ok tó bá ń ṣe pé ẹni tí kì í bẹ lọ rárá bá ní í ń kọ́ sẹ́wọ̀n kí ẹjọ́ sẹ́lẹ̀ ó burú jáì yóò burú jáì. ẹlẹ́kẹta ọlọ́run ò fún ọ ní tọ́tọ́rọ́ gángan kò fi nǹkan mí ìdàrọ́ rẹ̀ fún ọ ṣùgbọ́n kó àdúrà yín pamọ́ fún ọ bíjọ́ gbẹ̀ndàlùkì hàn kọ́ sínú ìwé sẹ́ẹ̀rì rẹ̀ lágbàdá pè wá ìjọba yìí lágbàdá tọrọ nǹkan báyìí yìí lágbàdá tẹ nǹkan báyìí ìjọba yìí ọlọ́run wa nìkan fún àwọn gbogbo ládàá pípé tó pè ọ́ ẹ dákun èwo làdánù kò sí sádánù nù àdùá ìdí nù tó fi jẹ́ kẹ́ni tí bá ń bẹ́ lọ́n kọ́ má jẹ́ oṣù òun kọ́ má jẹ́ oṣù òun ẹni tí ń sèpè kò sù bóòlù tí wàá fẹ́ sù ọ̀tọ̀ ń sàdùá torí rẹ̀ ìyàn máa ntí àyà ilẹ̀ kọ́ wa gángan ni ọlọ́ọ̀ni tẹ́ ẹ bá pè ọ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tẹ́ ẹ bá pè ọ́ ẹ má pẹ̀lú mi pẹ̀lú papọ̀ mọ́ lọ torí pé gbogbo wa pátá la ti mọ̀ pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ kò ní í ṣe pẹ̀lú bíbẹ wa láyé yìí nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ kò ní í ṣe pẹ̀lú àìsí wa má láyé yìí eléyìí nǹkan tí tí mímì kan ò gbọ́dọ̀ mi yẹn nínú ọkàn wa ni tó bá ti wá dé mi lójú tó dá wọn náà lójú bẹ́ẹ̀ sálọ́yẹ ká máa pè ọba tó ní wà ńlá máa pè àgbọ̀dọ̀ pé nǹkan mi pẹ̀lú ẹ̀ torí pé tẹ́ bá ti lè pé nǹkan mi papọ̀ mọ́ lọ́n orúkọ èèyàn ti di kíni mushrik ọ̀sẹ̀ bọ̀ kọ́lọ̀ má ti wá lọ́sẹ̀ bọ̀ ìdí nù tó fi jẹ́ pé àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ kà kún ó ti sọ fáìlì wọn tó mi láwùjọ Yorùbá kì í ṣe nǹkan bàbàrà oníkẹ́rí mùsùlùmí kó tún máa ń lọ sí chọ́ọ̀chì kí lọ wá lọ síbẹ̀ wọn làwọn lọ sàdúrà ni ó kì í rú àdúrà wo lẹ́yìn lọ́wọ́ ṣe ní church alẹ́ ti sẹ́ mùsùlùmí ṣé ìwé ṣe mùsùlùmí ni sọ eléyìí aburú ńlá ni eléyìí tó yẹ kí a mójútó tó pé ó dùrú rabbakum olúwa ẹlẹ́dàá yín lọ́lọ́ọ̀ ní kẹ́ẹ̀má ok ìgbà tí mo á fẹ́ pe olúwa ẹlẹ́dàá mi ọ̀nà ìsìláàmù ní ń gbà ní àbọ̀nà mi ìdọ́yàtọ̀ sí ti ìsìláàmù ọ̀nà wo ọ̀nà ti islam ọ̀nà ti islam lèmi ò pè gbà alákọ̀ọ́kọ́ nǹkan mi torí pé allahu yaghdabu in tarakta su'alahu wa bunayya adama hina yus'alu yaghdabu ọlọ́run àmà bínú tí gbogbo ẹni tó bá kọ̀ láti pè é kí ẹ lè bá a mọ̀ pé àdúrà ọlọ́run bá fi ń sọ wa ìbínú rẹ̀ ńlọ́fà ni òṣìṣẹ́ kalẹ̀ lé wa lórí ẹni bọ́dì tó bá ti kọ̀ láti kọ́ lọ́wọ́ ọlọ́run bínú sí. àmọ́ màá nẹ́bí Adam ẹ̀ pé gbogbo àti àwọn tọrọ nǹkan lọ́dọ̀ ara ara wa kí làwọn máa ṣe inú ọmọ bí wa ni ó ti dìde nu alẹ́ pé ń kalẹ̀ fún lágbájá ni ó tún dé nu bùkátà ló gbé dé o ojú ọmọ bá tú ajá lẹ̀ fún un. àbí ẹ̀kọ́ lọ́mọ ìyá máa ṣe ẹlòmíì ọmọ àmà ó ti rí pé o ti wà lẹ́nu ọ̀nà ó sì jọ látòkè ó ti rí pé wọ́n ni pé kí ìyàwó rẹ̀ omi ata ni wọ́n kàn dáńdà pé tẹ́lẹ̀ lẹ́nu ọ̀nà wa ìyẹn dúró ń bẹ̀ àmì ìyẹn ti wà ń bẹ̀ ní ìsìn kàn dámi ata lórí ní tó ti ní lórí ni ẹ máa ka ẹ máa ka e lójú ẹ máa ka ìbínú lẹ́yìn ojú rẹ̀ tó bá ti rí yín lẹ́nu ọ̀nà pé kí ló gbé ọ wá àbí ẹ̀kọ́ ni torí pé ọ̀fẹ́ ṣe kíni ọ̀fẹ́ gbà kankan lọ́wọ́ ń bá rí bẹ́ẹ̀ á ti pààrọ̀ á ti pààrọ̀ torí tó bá yẹ pé bàbá ń bẹ lọ́n dá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa bínú ni wàlúwàhí a ti torí èèyàn lè má rí bẹ́ẹ̀ o torí pé lóṣù ó lọ sí ìgbà tó má ti fẹ́ gba nǹkan ọwọ́ rẹ̀ wọ́n mọ̀ òkú wọn fẹ́ dínkù ni wọ́n fẹ́ dínkù ni sẹ́wọ̀n pé bínú yẹ bínú yẹ yẹn nítorí pé òun tẹ ẹ bá ti mẹ́wàá lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ó fún wọn lọ́kàn ó tún fún wọn lọ́kàn ó tún fún wọn lọ́kàn ó tún fún wọn lọ́mọ àwọn ilé ìtàn lọ tí wọn náà tún fẹ́ gbà ní. mú ẹ̀ fáwọn ilé yọrọ ẹ̀ka ẹ̀fẹ́ mi náà ẹ wá fẹ́ sèmi di ariwo wò. so yọọ máa bínú ìbínú yẹ nítorí pé ó lòṣì lòun kò síbẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ lówó dójú ní kálukú ọmọ àgbà tí òní máa ronú gbọ́ ọba yà ó tilẹ̀kùn ní pé ẹ má débi máa hàn so àmọ́ lọ́wọ́n ọba ti wá tó ọba kọ̀ láti pè é obìnrin nítorí pé àrídìkì tọ́ lọ́wọ́n ọba àwa gan ara àrídìkì ọlọ́ọ̀ni àwa gangan fúnra ara ọ tọ́ba wọn fún kálukú ní nǹkan tí ń tọrọ kò lè dín nǹkan kan kù nínú tí ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀ àfi tó bá ṣe wípé tá a bá kí abẹ́rẹ́ bọ ní omi òkun ó lè dín nǹkan kan kù nínú omi òkun tó lè dín kù kò lè dín kù torí ẹ̀ nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man la yas'alillaha yaghdab alayhi ẹnikẹ́ni tó bá kọ̀ láti tọrọ ní fẹ́lẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bó bínú sí ọlọ́run ọba yóò bínú sí ọlọ́run ọba dàpọ̀ má bínú sí wa. ẹ̀kọ́ kejì òun náà pé gbogbo ẹni tó bá fẹ́ ṣàdúrà àlẹ́ yìí ti fi tọ́gbọ́rọ̀ ọ̀ràn àyàn ló jẹ́ lórí rẹ̀ kó fara gbolẹ̀ fọlọ́hún ètò kíkọ́ ọmọ yíra mọ́lẹ̀ fa ètò kíkọ́ ọmọ kẹ̀kẹ́ gbolẹ̀ fa ìtumọ̀ rẹ̀ ni kó tẹríba fọlọ́ kó tẹríba fọlọ́ kó ọmọ jẹni tó ṣe é pé yọ ọmọ sọ fọlọ́ pé wọ́n tó bá wù ọ́ fún mi tó bá sì wọ́ ọ wọ́ lọ́ mà ẹ́ a'udhu ìyẹn fi ra rẹ̀ wọlé fọlọ́ wọ lọ́ọ́ kí ni mo já má tó o bá ràn mí lọ́wọ́ kí ni mo lè dá sí tó o bá pẹ̀lú mi èmi la hawla li wala quwwata illa billah ẹ̀ ń gbọ́ngbọ́n kan ẹ̀ ń dágbára kan ní báyẹ̀ lọ́gbọ́n tó fún mi gbọ́n báyẹ̀ lágbára tó fún mi wọ́ ọlọ́run dá mi dára mi má sì fọ̀rọ̀ mi lẹ́nìkan lọ́nà àwọn ẹ̀dá rẹ̀ torí tí wọ́n bá fi lè ṣe bẹ́ẹ̀ fún mi mo gbé nù ọlọ́run dákun má jẹ́ ń gbé ọlọ́run dákun ṣàánú mi ọmọ àfihàn rẹ̀ gbolẹ̀ tọ́lọ̀ tààlà àtún tààlà bá tún fira gbolẹ̀ fún ọlọ́run náà ẹ dákun kí la fẹ́ pa ajá mọ́ gan-an rí níwájú ọlọ́ ẹ ronú rẹ̀ kí lẹ́yìn já mọ́ wájú ọlọ́ kí lẹ́yìn já mọ́ wájú ọlọ́ torí pé ta ló ṣe wá ta ló mú wa jẹ́ ń ta àrùpá jẹ́ tòkí á lè túmọ̀ ẹ pé ẹ torí ẹ

ìwọ ọlọ́mọdé àmì padà láì jẹ́ pọ̀ gbọ́ bùkátà mi ní ọlọ́ndàkùn ọlọ́ndàkùn ọlọ́ndàkùn ha ṣèyí ká máa pé ń ra wọ́ra tẹ̀ẹ̀tẹ̀ ìyẹn ọ̀ma yọ tẹ̀ríba fọ́lọ́ ọba wa pẹ̀lú bẹ́ẹ̀ nìyẹn ó ṣe rí ní sẹ́yìn fẹ́ gbà lọ́dọ̀ lọ. tó alákọ̀ọ́kọ́ nù kẹ́ gbéra yín kẹ́ fira yín wọlé fọlọ́ eléyìí tó túmọ̀ sí wípé ẹni tó fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run yóò fi hàn pé ẹrú ló ń jẹ sọlọ òdodo náà sì ohun ọ̀dá nǹkan kan ní lẹ́yìn ọlọ́run ohun ọ̀sìn lè dá nǹkan kan ṣe lẹ́yìn ọlọ́run tọ́lọ̀ ń bá ti kọ̀ láti ṣe ní tóun fẹ́ yìí fún òun kò sí ẹ̀dọ́ ọlọ́run tó lè ṣe pẹ̀lú gbogbo eléyìí àdúrà máa tètè gbà eléyìí jẹba torí pé nínú ìsìn Islam. islam kọ́ wa pé tẹ́yìn bá ń hún yàn kò sí ní tó ṣe họ ẹ̀yìn bíi èékánná wa kálukú èékánná rẹ̀ ló fi wẹ̀ ẹni tó máa rẹ̀ ti kú tí ń sunkún pípàdánù ọmọ kò lè dàbí àwọn abánikẹ́dùn ẹkún tiwọn ọwọ́ wọn díẹ̀ náà ni ọmọ mélòó la ló ti kú fún náà wọ́n ti jáde nù àti ìsọkún nìkan ọmọ mélòó mẹ́ta tókù tókù ọlọ́wọ́n dàrá ẹ̀ kú pa magbado darí ẹni tí ń sọkún náà ó ní wọ́n fọ magbado àmọ́ ìyá tó máa ti ẹ̀ kú àgbàdo pọ̀ búrẹ́dì ni tó nítorí ẹ̀ ló ti jẹ́ pé ìwọ fúnra ara rẹ̀ ń tí wọ́n bá ń tọrọ torí bí nǹkan tó ń fẹ́ ń ṣe mọ́ lómi sí ó rí i pé pẹ̀lú bẹ́ẹ̀ ló ti máa bẹ lọ́n sí ṣùgbọ́n tí wọ́n á bẹ lọ́n sí tí nǹkan yẹn lóòrìn lọ́kàn rẹ̀ o yóò sún mọ́ pé kájọ àyẹ̀wò tètè gbà yóò ti jẹ́ kó lè tẹríba fọ́lọ́n lọ́nà tájọ àyẹ̀wò tètè gbà alákọ̀ọ́kọ́ àná tọ́bọ̀rọ̀ ẹ̀ èèyàn gbọ́dọ̀ tẹríba wọ́n kó sí ẹ̀ ẹ̀ mọ ẹ̀kọ́ kẹta nù lẹ́ni tó rẹ̀ ń sílẹ̀ ẹ máa ń pọlọ ẹ ń tọrọ nǹkan lọ́dọ̀ lọ ẹ rẹ òun yín sílẹ̀ ẹ má máa pariwo ẹ má máa ké pé olúwa ooo ń bọ lọlọ má tètè pé ń sùn táà pé ẹjẹ atájú o báwọn kan ṣe máa ṣe o rárá o kò sí nọ́ọ̀nù kò sí nọ́ọ̀nù ẹ rẹ òun yín sílẹ̀ ẹ ò kẹ́lòmínà nu mọ́tíláṣí bí wọ́n ṣe máa ṣe ni náà ń sọ wọn lọ́wọ́ gbàmí lọ́wọ́ gbàmí o gbàmí o kẹ̀kẹ́ ìrántọ́ tá a fẹ́ ra bàbúdá lówó rẹ̀ ọyọ́ bọ́ lọ́wọ́ bàdéńtà láti lọ́wọ́ gbogbo tí ń sọ lẹ́yìn ọmọ ọgbọ́n tàǹbíọ̀. sẹ́mi kí nǹkan àṣírí ni láàrin dání láàrin ìwọ sọ́lọ̀ ẹ dákun torí tọ́lọ̀ ṣé ẹ̀yin pọ̀ lọ́hùn lẹ́ni tó ń rẹ̀hùn rẹ̀ sílẹ̀ rí ẹ wá ń ṣe iyèméjì náà kẹ́ ẹ ṣé ọlọ́run sì ń gbọ́ gbogbo tí wọ́n sọ yìí ṣé ẹ ronú bẹ́ẹ̀ mùsùlùmí àgbàdo ronú bẹ́ẹ̀ ìgbé lọ́lọ́ ń sè ń gbọ́ tí wọ́n sọ kó ṣe gbọ́ kó ṣe gbọ́ ìwọ ń wí tiẹ̀ jẹ́jẹ́ èmi sọ tèmi jẹ́jẹ́ tóníkàlùkù lọ́lọ́wọ́n bá ń gbọ́ bẹ́ẹ̀ni tí sì ń wí lásìkò náà ti ṣe pọ̀ tó gbèsè wọn sì ti ṣe ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ tó tẹnìkan tí tẹnìkan lọ́wọ́ tẹnìkan ò sì pé kọ́lọ́wọ́n má gbọ́ tẹnìkejì ṣùgbọ́n ẹ̀kọ́ àdúrà oníkíkẹ́ rẹ̀ òun yín sílẹ̀ wà kó fi ẹ̀rẹ̀ òun sílẹ̀. kẹ́bọ̀n náà ti ti sọ wọ́n kọ́ rọ́bà kẹfì nàfẹ̀ máa ti rántí olúwa ẹlẹ́dàá rẹ̀ láàrin rẹ̀ síra rẹ̀ láì jẹ́ kó gbóhùn sókè. ìrántí ọlọ́run nínú ọkàn ìrántí ni o ṣùgbọ́n ìrántí tí wọ́n máa ń kọ sílẹ̀ fún yẹn tí yẹn máa fi ń ní ládàá ahọ́n gbọ́dọ̀ mi ètè gbọ́dọ̀ mi táwọn ọba mi tètè ọba mi wọn ń pèlè yẹn ní kàlámù nàfsì ọ̀rọ̀ tá à ń sọ sínú ẹ̀mí ni wal kàlámù nàfsì yìí laysa kàlámù ọ̀rọ̀ tá a sì sọ sínú ẹ̀mí yìí tọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ sínú ẹ̀mí yìí tọ̀rọ̀ ìdínú tó fi jẹ́ pé ńgbà sẹ́nìkan dé sẹ́nìkan tó fi assalamu alaykum àwọn àwọn ẹ̀ dáhùn. ó ní mo ti dáhùn nù ó ti dáhùn kò gbọ́dọ̀ tó bá di lọ́la tó náà bá bọ́ ń ó náà lọ jókòó nígbà ẹ sálámà mo ti sálámà sí ọnu irú èwo àánú náà ẹ̀yin náà lẹ fọwọ́ ẹ̀ nílẹ̀ ẹ̀yin máa dáhùn sálámà sínú èmi náà wá ní kí n ṣe kí ni kí n sálámà sínú. àfi láàrin èèyàn sí èèyàn mi. tòkátó wá pé láàrin rẹ tó ọlọ́run máa ti ń bẹnu wa o ọ̀hún máa ń tà ń rò ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sọ ẹ gbọ́dọ̀ wù sí ẹ gbọ́dọ̀ sọ ẹ gbọ́dọ̀ wù sí rẹ ló ti jẹ́ pé àdúrà gbọ́dọ̀ jẹ́ kàlám walakinnahu kalamun makhfi ọ gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tá ti kíni tá gbé pamọ́ ìmọ̀ àtàdúrà yẹn lẹ́ni tí ń sọ̀rọ̀ ṣùgbọ́n so wọn máa mi ẹnu rẹ ètè rẹ náà máa ní ahọ́n máa ti sẹ́ tẹ̀lé ẹni wọn ń pè ní pọ̀ sọ̀rọ̀ ni wọ́n sọ pé àdúrà tó ọrẹ òun rẹ sílẹ̀. sọ́bọ́lọ́ mọ̀ wá ìbọn máa ń dá ǹfẹ́ máa ń dá ǹfẹ́ máa tí ń ti mọ̀ wá ṣé kò sí tó kí ọ sọ pé wọ́n lọ orí mi ọmọ mi o ẹ̀hẹ́n o sì máa ń tọ́ yẹ mí o tọ̀ wọ́n bá ti ń tọ́ yẹ mí fún mi àjọ pé tọ̀ ṣé ó tó bá rárá o ọlọ́run ó ti mọ̀ wá ó ti máa ń tàǹtí ó máa ń ti ń bẹ́ náà fún wa síbẹ̀síbẹ̀ ó ní kẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ àwọn sọ pé àbùkátà ká pe ọlọ́run àbùkátà ká tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ kí ló dé wọ́n nítorí pé ó ti mọ̀ wá ọmọ ntí à ń fẹ́ ọmọ ntọ́tọ́ sí wa ọmọ ntọ́ yẹ wá àbùkátà ká tẹ̀sẹ̀ máa sọ pé ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún mi wọ́n nítorí pé irú rẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́nu wọn sí anabi ibrahim aleyhi salam sọ pé anabi ibrahim aleyhi salam àwọn èèyàn rẹ̀ mú wọn sọ sínú náà gbàtọ́ fọ́ àwọn ọ̀sán wọn kí á tó dénú náà lọ́dọ̀ àwọn nínú rìwáyà àwọn sọ̀rí pọ̀ àwọn ní kí á tó dénú náà báyìí màlẹ́kà Jibril lù wá bá kí ló ń fẹ́ wọ Ibrahim alayhi ó ní lọ́dọ̀ rẹ̀ èmi ọ̀fẹ́ kankan ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ilmuhu bi hali yawani an su'ali wọn lànà ibi Ibrahim sọ bẹ́ẹ̀ pé ńgbà tó ti pọ́lọ̀ ti mọ condition tí mo wà ìmọ̀ tó ti ní nípa condition tí mo wà yẹn ó ti ó ti tó kò lè mú mi tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tó rọ́ mọ condition tí mo wà. eléyìí rìwáyọ̀ tó ń kẹ́rì rà irọ́ ni kì í ṣe bó ti ṣẹlẹ̀. ìdí nu tó jẹ́ pé lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ ipò àwọn èèyàn ń sábà fẹ́ sọ̀rọ̀ torí àmọ́ màdàgbà tọ̀ríkọ̀ tí wọ́n ṣe àwọn náà tún mọ àwọn onímọ̀ ń parí lọ́pọ̀lọpọ̀ àti ṣe tọ̀ríkọ̀ náà láwùjọ bí ẹ̀rí kan onímọ̀ ń parí àwọn náà tún máa ṣàdúrà torí báwọn ọ̀gá wọn ṣe sílẹ̀ ní pé ẹ má ṣàdúrà ẹ má sọ̀rọ̀ kankan jù ẹ kàn máa ṣe dékìrì náà. tọ́ ètò ètò tẹ̀lẹ̀ gangan sànàbí Ibrahim màdànàbí Ibrahim dénú náà màlẹ́kà Jibril wà màlẹ́kà Jibril sọ fún pé kí ló ń fẹ́ lódodo anabi ibrahim náà wọ́n fẹ́ kankan lọ́dọ̀ jibril ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run hasbi allah wa ni'mal wakil gbọ́dọ̀ tá anabi ibrahim sọnù ọlọ́run ti tó mi ó sì tó lẹ́ni tá a fẹ́yìn tì ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ kọ́ lọ́run tó ọlọ́run ti tó ẹ̀ka náà lọ́lọ́run sọ fún náà pé kó di ní tó tutù ní tututu tàlàáfíà máa nabi ibrahim lára. leta ìbáyé wa a gbọ́dọ̀ tọrọ ní tàǹfẹ́ lọ́dọ̀ a tọrọ a tọrọ tí ń rá bàbà láì máa gbóhùn wa sókè ó wá nínú Abu Musa al-Ash'ari radiyallahu tó gbà wá ó láwọn ń bẹ pẹ̀lú anabi kan lórí ìrìn àjò àwọn wọn ń kálukú à ń gbóhùn sókè kálukú ń gbóhùn sókè wọn ń tàdúrà. faqala rasulullah sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kò má bá wa ní ayyuhan nas irba'u ala anfusikum ẹ̀yin èèyàn ẹ̀sìnra yín o ẹ̀sìnra yín jẹ́jẹ́ o fa innakum la tad'una asamma wala ghaiba. Allahu Rabbul Alamin tẹ̀ ń pè kì í sadìtì o dábàá pé ẹja pariwo kó lè bá a gbọ́ o kì í sadìtì wàlá ọ̀gá ìbà kì í sì sọ bá tó ti pa kalẹ̀ fún rẹ̀ ńgbà kan tí wọ́n ní kò sí lé torí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín o ẹ má hàn án lè mọ̀ ẹ̀kọ́ Islam lọ ìdínú dẹ́bi rí pẹ́tẹ́ àwọn mùsùlùmí máa ń ṣàdúrà àyà ni wọ́n máa gbóhùn sókè àìpariwo àìfẹsẹ̀ ẹ̀jálẹ̀ àyìnbá kò ká máa bẹ́ àyìnbá sàdúrà kọ́ wa ká wa lára ká kọ́ máa ká wa sókè kọ́ máa fò kọ́ máa bẹ́ kọ́ máa pẹ́ ó wà gbà wá sànú wa gbà wá sànú kékeré ẹ̀ ní rí mùsùlùmí kò sí bẹ́ẹ̀ àmọ́ o wọ́n yẹn nìkan kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n yẹn sì wá gba Islam tẹ́lẹ̀ pẹ̀lú àwọn eléyìí gbogbo orú ìtàn ṣe níbi títí ń bọ̀ ó lè fẹ́ kó wọnú Islam àwọn làwọn á nígbà èwo lè tẹ̀ tó ń ṣe yìí o kò lè lè yìí wá o bá a ṣe máa ń ṣe ní dáa òun rò pé ká ṣàdúrà ti kárakára ká máa pa òun ká máa pariwo ká máa bẹ́ ká máa fò ká máa játó ká máa yàgbẹ́ jì ṣàdúrà fi gbà rárá o ìṣó mọ́tálásí wa o pàtó wa gbogbo Islam ẹ̀bẹ̀ lọ ẹ̀yin tí wọ́n bá bàbà tí ò gbóhùn sókè tọ́. إن الذي تدعونه سميع قريب لا تدعوا تنكي ọba tí gbọ́ ni ọba tó sì súnmọ́ yín ọba tí gbọ́ tó súnmọ́ yín lórí jẹ́ pé ẹ̀kọ́ àdúrà ni àní gbóǹsókè àárẹ̀ ń wá sílẹ̀ á sì máa sọ̀rọ̀ gbogbo dáàbò. ó wá ipò àwọn sọ̀hábà bíi ànábì sallallahu alaihi wasallam léèrè wọ́n ní tó lu ẹlẹ́dàá wá súnmọ́ wa ni. kálí lè máa pè jẹ́jẹ́ àbó dínà ká máa pariwo ká máa pariwo pé ká máa kígbe pé ọlọ́run aṣọ àyà kalẹ̀ wa idha sa'alaka ibadi anni fa inni qareeb ujibu da'wata ad-da'i idha da'an falyastajibu li waliyu'minu bi la'allahum fúdú táwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi ò pé bó mọ wà. tí mo jìnnà sáwọn ni káwọn máa kígbe pè mí àbí mo súnmọ́ àwọn akọ́ máa pè mí jẹ́jẹ́ dá wọn lóhùn sí pé mo súnmọ́ wọn mo súnmọ́ yín pẹ̀lú màmí ìmọ̀ ọlọ́run rọ́kiri ká gbogbo nǹkan ọlọ́run súnmọ́ wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ táyọ ká sọ̀rùn wa èmi a máa jẹ́ màá máa gba àdúrà gbogbo ẹ̀ tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí ṣùgbọ́n májẹ̀mú ni pé náà dá mi lóhùn oníkà sí islam táà ń ṣe dáadáa táà gbọ́ lọ́wọ́ bá gbọ́ oníkà gbòǹgbọ́ torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ni tó mánà kọ́lọ́wọ́ bá kó sí wa lọ́kàn nínú ẹni tí wọ́n mánà. ud'u rabbakum tadarru'an wa khufyah ẹ máa polówó ẹlẹ́dàá yìí lẹ́ni tí ń ra bàbà tó sì fara balẹ̀ láì gbóhùn sókè títẹ́rí bọ́ títẹ́rí bọ́ ọkàn pẹ̀lú àmọ̀dájú gbádùn àtẹ̀sí yẹn ọlọ́run ọba gbà náà nínú tí máa jáde ọgbà nù wọ́n wá nínú hadith ud'u Allaha wa antum mustayqinuna bil ijaba ẹ máa pọlọ nígbà tí ẹ máa dájú pọlọ ọgbà náà ni ẹ máa pọlọ lẹ́ni tí wọ́n pé tó bọ́yá rárá ẹ máa pè pẹ̀lú pé ọgbà náà ni lópin ìgbà tí o bá ti jẹ́ pé ẹ̀ ń tọrọ nǹkan tó dẹ́ṣẹ̀ àbẹ́ ń tọrọ kọ́ lọ́wọ́ dákun ẹ̀bí tí o bá ti jẹ́ báwọn gbogbo ń tẹ́ máa ń tọrọ dáadáa ẹ jẹ́ kọ́kàn yẹn ọba lẹ̀ pé yọgbà wọ́lá yọgbà tẹ̀lé ìjọba nítorí kí ni nǹkan tó tọ̀nù fún ọ tó wọn wá lọ sọ́dọ̀ àwọn káfíìn kí ni nǹkan tó ní nínú Islam tó jẹ́ kọ́dọ̀ àwọn kòfáàrù ló kí ni tó tọ̀nù fún ọ tó jẹ́ kọ́dọ̀ àwọn babaláwo ló gbà á wọ́n wá ń pọ̀tọ́ sínú kẹ́ẹ̀gì fún ọ wọ́n fòmí ipò wọ́n ní ọlọ́ọ̀ máa mú ọlọ́mọdé amọ̀mọ́ kò mọ̀ wọ́n wá rú ọ rí ẹ rí ẹ rí ẹ ọlọ́kú síbi tí ọ̀dà kí ni tọ́tọ̀ nù ẹ ok ṣébí àfẹ́ kú náà ló fi ní ọkọ̀ fẹ́ kú náà ló fi ní kó ń pè lọ síbi tí ọ̀dà bá wọ́n ti tún gbókù rẹ̀ kó mẹ́ ayé wọ́n gbé lọ òkú wọ́n gbé jáde àwọn olùdílé tó nítorí ti eléyìí báyìí. kò sí nǹkan tó ń wá sọsọ nù fún wa mùsùlùmí tó lè rí nínú islam. عبد الله ابن المبارك رحمه الله أكبر رقم ولا تدور المبارك ابن فضالة ببارك تجد الحسن البصري ó ní lẹ́tàrí fún àwọn mùsùlùmí àwọn ìsọ̀rọ̀ tí wọ́n láláriwo ní ìsọ̀rọ̀ wọn láláriwo ọmọ kúkú pọ̀ nínú àwọn èèyàn ẹni tó lọ́wọ́ bá fún lálùkùránì à tó ṣe pé alábàágbé rẹ̀ ọmọ pé ilé ha gbogbo àlùkùránì torí pé mùsùlùmí ìsọ̀rọ̀ wọn ní síbẹ̀ làwọn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ tó bá ìsọ̀ àlùkùránì náà lọ́ gbogbo àdúgbò tó gbádùn yọ ọmọdé ń wò ó ti ha alukur'an gbogbo alukur'an ń bẹ lórí ẹ òun fọlọ́ ń bura ẹ dàpọ̀ ṣé islam ti kọ́ wa bá islam ò kọ́ wa báyìí ìgbà tó náà máa sóore fún yín islam ọ̀fẹ́ ó jẹ́ pé ẹ wá gbé síbi tí wọ́n ti tan street light sí nítorí pé ẹ̀yin lẹ́fọ̀ọ́ ara yín pé ìlara lọ́dọ̀ àwọn onílara ìrẹ́ ìlànà bisalòlá àdìsínú sọ pé ìsàcínú àlẹ́ kọ́bọ́ ìlhàwá ìdìbò kìtìmán fẹ́ ìnà kúlẹ̀dì nàmẹ́dín màsúùdì. ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run lórí àti máa gbọ́ àwọn bùkátà yín ní bòńkẹ́lẹ́ torí gbogbo ẹni tó lọ́n bá ti dẹ̀ra fún mi wọ́n máa ti lára ẹ wo àwọn aṣíwájú wa rere wọ́n lè yàn án máa há gbogbo àlùkùránì. sẹ́kì alábàgbé lè ní ma kọ́ ha gbogbo alukurani ìdí ni pé tí máa ń kà torí pé nítorí alukurani náà o ní láti máa rìváìsì ẹ̀ alukurani yìí ṣe pé bóyá bí o kọ bàbá rẹ tó ti dáàmà tó lè di pé o kọ màmá rẹ tó ti dáàmà tó lè ha yóò máa ó ní iye tó fà kalẹ̀ fúnra rẹ máa kà lójoojúmọ́ so pẹ̀lú bẹ́ẹ̀ ni lòfin ní gbàgbé ìdí nu tó fi jẹ́ pé ńgbà tá a há súrọ́tò fàtẹ́hà ẹ̀rí pa àgbàgbé torí káwọn máa ń pè lákètúnké àkètúnké àkètúnké eléyìí òkú káta revision tó bá tó bẹ́ẹ̀ náà ní gbogbo ń dábàá náà hánú àkùrán là ń kà lákàtúnkà là ń ké lákètúnké àní gbàgbé àwọn náà láìláì torí ẹ̀ ìgbà tí máa ń rìváìtì àkùrán tó há yẹn kò ní pariwo dépò pé alábàágbé ọmọ pé eléyìí àlùkùrán síbẹ̀ làwọn àrí síbẹ̀ làwọn àrí kárí mi òkúkú jẹ́ wọ́n gbádùn láyé wọ́n á hasan al-basri tún ní ìgbà ní ìgbà èèyàn ó jẹ kó ní ìmọ̀ nípa ìṣẹ̀ríà ní ìmọ̀ tó ti dùn kìtìkìtì tó sì jẹ́ gbé àwọn èèyàn ní fura torí pé àwọn ìsọ̀rọ̀ tí wọ́n lálá rí wọ́n èsì kárí mi kọ́ apàtẹ káàrin jà pété ló tún máa ń kankan kọ́ bọ́ọ̀lì tí wọ́n bá ní jájà kàdí rárá àwọn èsì rẹ̀ èsì rẹ̀ wọ́n máa ń gbéra wọn pamọ́ wọn ṣọ́ra fún gbogbo tó lè gbà wọn ṣẹjẹ ó ní àtúmọ̀ rí èèyàn tó ṣe kí gbogbo òru ó ti ṣe àwọn sọ̀làwátì tó gùn gan tọ́pọ̀ gan nílé rẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn àlejò ń bẹ́ nílé rẹ̀ tó bẹ́ wò láti ìlú mi dápélé rẹ̀ lóde àlejò yẹn ò sì ní mọ̀ pé bàbá onílé yìí ó ti ẹ̀ ṣe rákà ẹyọ kan dípò àdúrú rákà tó ti ṣe. ọ̀gẹ́gẹ́ sẹ̀ táwọn kí wọ́n ẹgbẹ́ wa lọ́mọ gbẹ kọ́ wọ́yẹrẹ mọ́tò bí àárẹ̀ tó dà ó fi pè àtẹ́jẹ́ gbogbo ẹgbẹ́ wa ní ìrọ̀lá. àmọ́ àwọn agbẹ̀dẹ̀ ìyẹn ni pé kí ni wọ́n rí gbà lọ́dọ̀ ọlọ́run lọ́jà kìí kí ni yẹn sọ̀n pa kí ni yẹn fẹ́ sọ̀n pa rẹ̀ gẹ́sẹ̀ lẹ́nà kí ló ní tó fún. tọ́ alḥasan kó la bá àwọn mùsùlùmí pàdé láyé yìí o tí wọ́n máa gbìyànjú sàdúrà téèyàn sì ní gbọ́ ohùn wọn ẹni gbọ́ ní tí wọ́n fi ń pọ́n tọrọ lọ́dọ̀ lọ wọ́n máa tọrọ láì jẹ́ pé gbọ́. torí pé ọ̀pọ̀ wọn náà lè kémi ọmọ gbọ́n tó ń tọrọ kí wọ́n máa gbọ́n tèmi tọrọ fáwọn pé ẹ̀gán ti fọ́ ayé àwọn èèyàn báyìí tí o bá ti délé lọ́sọ̀ fún yàrá rẹ̀ gẹ̀ alákọ̀ọ́rí ń tọrọ pé kọ́lọ́ ra máa ṣe ní bàjáde fún ibi tí gbogbo yẹn ti ń àbí ẹ̀kọ́ wọ́n lọ tú àtìrí rẹ̀ sára yìí kò pé wọn náà kọ́ gbọ́ ìgbà tí wọn náà ti gbọ́ tiẹ̀ fẹ́ wọn lọ ọ̀yàwó kẹta tí mo ti ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ibà kò tí ì fẹ́ bọ́ ti bá rami lọ wẹ́rẹ́ kẹ́ni ajíyàjẹ kó ti mójútó ìyàwó kan tó ní ọ̀fẹ́ tó mẹ́ta sọkálùkọ́ mọ̀ pàtì ọ̀rọ̀ ara wọn síra wọn so torí àṣírí ni láàrin wa tó lọ kọ́dà bàbá kò ní ìdíkọ́ sọ fọ́ màá ọmọ onídìkọ sọtì ẹ fún bàbá rẹ ìyàwó onídìkọ sọtì ẹ fọkọ rẹ ọkọ onídìkọ sọtì ẹ fún ìyàwó àṣírí láàrin ẹrú àtọlọ́run ọbẹ ẹlẹ́dàá rẹ oníkálukú máa bẹ lọ́n jẹ́ẹ́jẹ́ ni hasanu bọ̀sùn ìsọ̀rẹ́ ó nítorí pépé náà fà ó nítorí pọ́lọ́ sọ pé ud'u rabbakum tadarru'an wa khufya ìdí tí àwọn mùsùlùmí ti pariwo nù torí mùsùlùmí máa ń gbọ́ òfin ọlọ́run yìí sì máa tẹ̀lé àwọn èsì pé wọ́n sọ pé eléyìí àwọn kan ló bá wí kọ̀ bá wọn wí wọ́n máa ń gbọ́ òfin ọlọ́run wọ́n sì máa ń tẹ̀lé tọ́rọ́ lọ ni ẹ máa pòun lẹ́ni tí ń rá bàbà ẹ sì máa pòun lẹ́ni tí ò máa pòun jẹjẹ. torí pé lọ́wọ́ bá ń ròyìn ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ ẹrú rere anabi Zakariya aleyhi salaam ọlọ́ni ẹ̀dínàdà rọ̀bàhù ní dá ànìkọ́síyà ẹ̀rántí ìgbà tí Zakariya tó pe olúwa ẹlẹ́dàá rẹ̀ ní pípé jẹ́ẹ́jẹ́ subhanallah eléyìí àṣírí kanu náà àṣírí dádùn àfi máa gbà kó pọ́lọ́ ní pípé jẹ́ẹ́jẹ́ èyí lẹ́ ń sọ nínú àwọn àṣàkáṣà tẹ́ ẹ̀ máa dáhùn tó lórí wọn wípé mẹ́jẹ̀kára yé ó béèrè. lọ́dọ̀ mi pẹ́lẹ́ dà mí mẹ́tẹ̀kára yọ sọ fún mi pé kò tán bí mẹ́tẹ̀kára yọ sọ pàdù àrí òsè gbà mo rò pé ara sọ bẹ́ẹ̀ because you also you are so stupid ìgbà tí wọ́n fẹ́ sàdúrà sí wọn náà sọ jáde olúwa ọdún yìí ni mọ́tò tá a jọ oluwa olúwa ọdún yìí ni ilé tó olúwa ọdún yìí ni sọ̀rọ̀ pé ọdún irọ́ lásán ọdún wa ń lọ sópin ọdún lọ sópin àríkọ́ ọ̀ra lẹ̀ ọdún lọ sópin ọ̀ra táyà ọdún lọ ọlọ́run o sì ti sọ o ti gbogbo ara lè ti gbọ́ ìgbé ẹ̀ńtẹ́ ìjọ sàdé pẹ̀lú olúwa rẹ yìí ni ọdún sì ti tán òní kankan táwọn èèyàn ní ojú ọ àbí ọ àmì mi ń bẹ lọ jẹjẹ ọ màá tí mo tọrọ èmi ọ màá tí mo tọrọ àbúrò máa fẹ nìkan rẹ àbúrò kókò tán ọbí kí ni kí lọ tán kí lọ kí lọ bẹ̀rẹ̀ èwo lọ màá tí mo wí èwo èwo lèmi màá tí wọ wí. lélẹyìí ní o ti jẹ pé ẹsìn Islam ọ̀nà tó fi lélẹ̀ fún wa tá à ń bá ń tẹ̀lé wàláì á ti gbádùn gbèsè ayé jù ọ̀la àlùkìyàmà náà sì ní dàrú mọ́ wa lọ́wọ́ tọ́ àmọ́ o kí ló dé tó fi jẹ́ pé táwọn bá ń ṣe dùn áwò kónóòt kónóòt nínú tarawih láti wéjì kílódé tá à ń gbóhùn sókè kílódé tá à ń gbóhùn sókè lọ́dọ̀ Imam Malik àwọn sọ pé à ní gbóhùn sókè o kùnú tọba àjẹta tọba àtàwọn màlìkí àmàzẹ ẹrù kan wọn gbọ́n sókè àwọn tọpa àní gbọ́n sókè kí ló dé tó máa ń gbọ́n sókè nígbà àti kùnúùtù wíjọ agbóhùnsókè àwọn tó sọ pé kò sí kùnúùtù lójoojúmọ́ ní sọ̀látù fajr ṣùgbọ́n kùnúùtù wà nígbà tí àjálù àrélù àwọn ìṣẹ̀lẹ̀ burúkú bá ṣẹlẹ̀ kọ́lọ́ má jà rí táàmù àti ṣe kùnúùtù ń yẹn òfin sọ wípé ká gbóhùnsókè níbo la wá rí ṣe bí àdúrà ni àìsí gbóhùnsókè ń di àdúrà ìdí ni pé ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́nkọ́ àlùkò ránì ọ̀ràn pé ẹ má gbóhùnsókè tẹ́ bá fẹ́ ṣàdúrà òun náà la gbọ́ pé ó wí sókè yẹ́n bí sọ́wọ́n Sahih Bukhari àti Muslim anabi sallallahu alaihi wasallam ṣoṣù kan ife ń ṣépè fún àwọn ará Mẹ́kà lórí mímú mọ́lẹ̀ tí wọ́n mú àwọn mùsùlùmí tí ò lè ṣe hijira mọ́lẹ̀ ń ṣépè fún wọn ó sì tún ṣoṣù kan nígbà míì lórí àwọn èèyàn kan tí wọ́n tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kó kó àwọn kan ránṣẹ́ sáwọn nínú àwọn ẹni tí wọ́n ní mọ́jú nínú àwọn sàhábà tí wọ́n ti há bàtà tí àwọn jáde kúrò ní Madina tí wọ́n rìn jìnnà díẹ̀ gbogbo wọn ni wọ́n ti kópa ànábì wa bẹ̀rẹ̀ sí ṣépè fún wọn fódìdí oṣù kan títí tọ́lọ́ ti sọ àyàkálẹ̀ pé lẹ́yìn tẹ́lẹ̀ kẹ́mínà amúre ṣe ọ̀rọ̀ wọn ò sí lọ́wọ́ rẹ̀ tó bá wọ ọlọ́run kó forí jù tó bá wọ kó fi àjẹ wọn fẹ́ iná hùn bọ́ọ̀lì mú lóòótọ́ alábòsí ni wọn àmọ́ ọ̀rọ̀ wọn ò sí lọ́wọ́ ìwọ́ kọ́lọ́ sọ wọn ti ná tó bá wọn ìpè tọ́sẹ́ fún wọn tó bá wọn àbá bá ànábì ànábì wa dákun ní tìǹbù ibẹ̀ yẹn làwọn ti mọ̀ ẹ́ pé kò náà ìṣẹ̀lẹ̀ ló máa ń bì títẹ̀lẹ̀ bá ti bì títẹ̀lẹ̀ bá ti kásẹ̀ ńlá tó bá ti kẹsẹ̀ ńlẹ̀ ó ti tó náà ṣùgbọ́n nígbà táwọn ti ń ṣàdúrà bó làwọn sọ ábà ṣe máa ṣe wí bó wọn ṣe mọ̀ pé ń ṣépè bó wọn ṣe mọ̀ pé kọ́lá tún dárúkọ lágbájá tàmẹ̀dò tó bá yẹ pé ń wí jẹ́jẹ́ lẹ̀ rò pé wà torí láti mọ̀ pé kùnú tó bá fẹ́ ṣàdúrà kùnú láti kìnnì àgbò sókè yàtọ̀ sílẹ̀ yìí àní gbò sókè bí àdúrà o àní gbóǹsókè níbi àdùá. tọ́ sábà parí sọ́lá tá a sálámà lẹ́yìn sọ́lá àwọn àzìkíọ́ tá a máa wí lẹ́yìn sọ́lá àzìkíọ́ tá a máa wí lẹ́yìn sọ́lá tá a náà. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله متى للأضمن الحمد لله الحمد لله الحمد لله الحمد لله متى للأضمن الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سادوال أدوال هنا ممكن دعاء ثناء دعاء ثناء الدعاء في الثاني والله وليس مجي الأدعاء àdúrà káfẹ̀yìn fọlọ́ ńlẹ̀lẹ̀ yìí ẹ̀rí ẹ̀ríkùtì bá ti sálámà tàbí sálámà astaghfirullah astaghfirullah astaghfirullah eléyìí wọ́n ń pè ní du'a'u mas'ala du'a'u mas'ala ọlọ́run forí jù mí ọlọ́run forí jù mí ọlọ́run forí eléyìí àdúrà ti tọ̀rọ̀ lò ṣùgbọ́n allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram du'a'u àdúrà ti fẹ̀yìn fọlọ́n. وستترك كم بقنا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يتاوي لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد فتوى سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبب إليه ممكن دعاء كان أدعى في فهم فلان irú àwọn nǹkan bá iná ní sọ̀rọ̀ àtọ́pá àmọ́ wíláyìn sọ̀láàdì kí ẹ ti pa tọ̀rọ̀ kankan o wọn ìtọrọ kankan lẹ́yìn sọlá yàtọ̀ sí astagfirullah ẹ̀yìn tọrọ kankan lẹ́yìn sọlá bẹ́ẹ̀ lànà bí máa ń ṣe gbogbo tẹ̀yìn bá fẹ́ tọrọ nínú sọlá tì ní ẹ tọrọ ńgbà tó bá parí àtàyà kẹ tọ̀tọ̀ láti fún anagbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tẹ wá sáàdì ọlọ́ọ̀ni bí nǹkan mẹ́rin اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال أنا جواني واتسا gbogbo ntọ́ bá fẹ́ tọrọ ntọ́ bá wù ọ́ tọrọ tọrọ ní àyàdó àná kátó sikin kátó sálámù tẹ ẹ wàá tọrọ títí títí títí títí títí lẹ́wàá ṣe débi tẹ̀tọ̀ àsálámù ẹ̀rí kọ́ ẹ kéèyàn gbéde lárúbáwá ó lè má dá sí yorùbá mẹ́ẹ̀ẹ́ ó lè dá sí yorùbá o. ẹ̀hẹ́n lórí sẹ́kùtù bá ti gbọ́ lárúbáwá ọkàn tó rọ́bà náà ti náà fi dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar gbogbo ń gbogbo tó ń sìn tọ́n sọ́ra fún tọ́fẹ́ kó sí ọ ọ̀rọ̀ nípa tiẹ̀ náà wà mbẹ́ ọ̀rọ̀ nípa tiẹ̀ náà wà mbẹ́ ìjátẹ́lẹ̀ ìbáyé wa á rí i pé lẹ́yìn níbi àwọn gbólóhùn ìrántí tó ayẹ ká gbóhùn sókè kò burú ká gbóhùn sókè níbi sísè ìrántí ọlọ́run a lè gbóhùn sókè ṣùgbọ́n níbi àdúrà a gbọ́dọ̀ gbóhùn sókè àfi tó bá di tó bá jẹ́ yẹn ni pé a bá ti sálámà ẹ sọ pé astaghfirullah. أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام èmi ọgbọ tẹ ìwọ ọgbọ tẹ mi eléyìí náà ọgbọ tẹ eléyìí náà kò sí wàhálà sòṣùgbọ́n tó bá yẹ kó àwọn afẹ́jọ wí papọ̀ dájọ́ pa nǹkan máa wí eléyìí dáadáa dálẹ̀ ẹ̀yin sọ ti yín eléyìí sọ ti ẹ̀ tọ́ ń sọ ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú òun sì ń láǹfààní àti tètè kọ́ tẹ́lẹ̀ gbogbo eléyìí ọ̀tàkùn ní tíṣẹ̀rí àwẹ̀ a lè gbóhùn sókè pẹ̀lú azikir àmọ́ a gbọ́dọ̀ gbóhùn sókè pẹ̀lú àdùà ilé ìjẹba torí ẹ̀ ló ti jẹ́ pé ẹgbẹ́ máa sàkọ́mọ́ fọ́nà pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ẹlẹ́wí kẹlòmí ọgbọ́ kò sí wàhálà mẹ́lẹ́ rí lẹ́yìn èsì ẹ̀yìn fọ́lọ́ni tádùn àbáwá pólísì méjì ewolọ́dà ewolọ́lọ́lá jù tádùn àti sọ̀rọ̀ ni àbádùn àfihàn sọ́lọ̀ àdùn àfihàn sọ́lọ̀ lọ́lọ́lá jù kẹ́ ẹ má tọrọ ọrú kẹ́ ẹ má tọrọ ọyọ kẹ́ ẹ sàmà fẹ̀yìn sọ́lọ̀ subhanallah الله wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah kẹ́ ẹ máa wí kẹ́ ẹ máa ọwọ́ anu hadith hadith al-Qudsi eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tí Abu Dawud tó gbé jáde àti àwọn míì ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ wípé ẹnikẹ́ni tí kíkí alukur'an àti fífi ẹ̀yìn fún ọlọ́run tó bá mú kó àìrójú níbi àti bẹ́lọ̀n ọlọ́run ọba ní màá fún ní ntọ́pọ̀ ju tí màá máa fún ẹni tí màá tọrọ lọ ẹnikẹ́ni tó bá gbá fún ọ̀ma nìkan lẹ́yìn kan máa ń ṣe é ẹsì rí kọ́ rọrùn àbí ọ̀rọ̀rùn láti bí ìsílẹ̀ kálukú ọlọ́ọ̀lọ́ mọ iye subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah dẹ́yìn òwú. ẹni tó bá pé àwọn gbólóńlú eléyìí ló mú kó àìrójú alukur'ani ti máa ń ké ló mú kó àìrójú níbi àti tọrọ ọlọ́run ní ti máa fún yọ da yọ pọ̀ ju ti mọ̀ máa fún àwọn ti máa tọrọ lọ. ìdí ni pé fadlu kalami llah ala kalami man siwa Allah

أبي بن كعب رضي الله عنه النبي محمد صلى الله عليه وسلم أني توبات أدعى يوا أبي ìpín mélòó nínú àdúrà rẹ lọ́mọ fi sàtẹ̀láàtì fún mi òbẹ́ yìí ní ìdákanu mẹ́ta ni anábì lọ da ọ àmọ́ tó bá lè fi kún yóò dáa jù a òbẹ́ yìí bá yàn ọ́ da màá sì máa ṣe ìdajì àdúrà mi ní sísàtẹ̀láàtì fún wa anábì sallallahu alaihi wasallam ànábì lọ dáa o àmọ́ tó o bá fi kún yóò tún dáa jù ó ní ọ̀dà tó bá débẹ̀ ìdá méjì nínú mẹ́ta gbogbo àdúrà mi àtàlátù ni màá fi ànábì lọ dáa o àmọ́ tó o bá tún fi kún yóò dáa jù so wọ́n ò ní sọ̀rọ̀ kankan mọ́nu ó ní ajẹ́pẹ́ gbogbo àdúrà mi ọ̀jẹ̀ sí sàtàlátù fún ànábì ní ìdán tó kùsà tó o bá ti bẹ́ẹ̀ lọ́wọ́ tó ọ̀ ẹni kíkọ́ máa sọ̀tọ̀ láti bá nàbí always ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run òtún gbogbo ń dọ̀fẹ́ láì tọrọ láti máa sọ̀tọ̀ láti. ìgbà sàlátù eré ìtọ́ba tọ́lọ́ mu ni òkèsè lílfàtì o òkèsè lílfàtì wọn sọ bẹ́ẹ̀ yẹn òkèsè lílfàtì it comes from nowhere creativity ni torí kí nǹkan tó wá lẹ́yìn ìgbà tá àrà nàbì mà pẹ̀lú one thousand one hundred and fifty years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 kí ẹ bí ṣe wá nínú ẹgbàá ọ̀rọ̀ tí ìmáàmù Tabarani tó gbé jáde nínú tírà rẹ̀ fanabi sọ kíkí kẹmẹ tẹtẹ láti fún bá nà. allahumma salli wa sallim ala muhammad sunna ti fi hàn wá pé ọ gbọ́dọ̀ sí ó kéré sí mẹ́wàá lójúmọ́ kan fanabi sallallahu alaihi wasallam láàárọ̀ ó sì tún ṣerú rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá lẹ́yìn ìgbà tó ń bá wọ. allahumma salli wa sallim ala اللهم صل وسلم على محمد اللهم صل وسلم على محمد وأتجاه نوع لا أعرف ولا أدوى أعرف وأتوى نوع لين وأتون بأوى ولا أدوى ìrọ̀lẹ́ ìdákun ọ̀rọ̀ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ اللهم صل وسلم على محمد اللهم صل وسلم على محمد wọ́n ما بس يعني fẹ́ ṣe في nírọ̀rùn pẹ̀lẹ́ إنه لا يحب المعتدين ọlọ́wọ́n bá wọn ó lóun kórìíra bẹ́ẹ̀ máa pe òun lẹ́ni tí ń gbóhùn sókè lẹ́ni tí ń pariwo tí ń kí àkéṣu nínú àdúrà ṣùgbọ́n tó fi pa wá láṣẹ nìrá bàbà ìfarabalẹ̀ ìṣepẹ̀lẹ́ ṣùgbọ́n ẹ ṣọ́ra o ẹ gbọ́dọ̀ ala, àlà tọrọ náà bò nífẹ̀ẹ́ sáwọn olùtáyẹnu àlà nínú àdúrà sípè táyẹnu ala tún wà nù àdúrà bẹ́ẹ̀ ni ìtáyẹnu àlà wà nù àdúrà fi kéèyàn sọ pé wọ́n ọlọ́run irú àwọn akpòtò ọ̀fẹ́ fáwọn anẹ́bí ọlọ́run ni mò ń fẹ́ wọ́n gẹ́gẹ́ bíi táyẹ sẹ́wọ̀n pé ìgbà tí yẹn fẹ́ jalè ni ipò tó àwọn anẹ́bí ọlọ́run náà àlìjẹ́nà ẹni mò ń fẹ́ wọ́ọ́lọ́ irú ilé tó fẹ́ kọ́ fànàbí Ibrahim náà àlùjẹ́nà tó ti kọ́ fún irú rẹ̀ mọ́ fẹ́ ìta yẹn nà àlànà kálá nàbí Ibrahim ta ni wọ́ọ̀ dára ẹ wò sẹ́wọ̀n pé ìyàtọ̀ wà yàpá àbúbá ni ní ò lẹ́pàdé tó eléyìí jẹ́ bá àbí sọ́wọ́n sọ pé ah, wọ́ọ́lọ́ ọ̀lànlá ètò ìtúfà Sulaimana ọmọ Dawuda àlẹ́ aleyhi mọ́sọ́lá tó sẹ́lẹ̀ ìrọ̀lá rẹ̀ mọ́tẹ́ lálùjẹ́nà ìtayẹ ẹnu àlànà ìtayẹ ẹnu àlànà tó ẹlẹ́yìí jẹba àbíkọ́ sọ pé wọ́n lọ irú Abubakar radiyallahu anhu tó súnmọ́ anabi pẹ́kipẹ́kì irú kó rẹ̀ wọ́n fẹ́ o rárá o inú ìtayẹ ẹnu àlànà síbẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ti tọrọ ọrù rẹ̀ abẹ́ ìfura ni bẹ́ẹ̀ ìfura pẹ́ẹ́ máa tọrọ rẹ̀ síbẹ̀ sọ pé wọ́n lọ́ọ̀ irú òkìkí ànábì ni ó fún wa o ìtayẹnu àlà ni àbí ìta ṣe ìtayẹnu àlà òkìkí ànábì bá o dání wọ́n. nígbà tọkọtaya àwọn òkìkí ànábì làwọn fẹ́ o ẹ́ òkìkí ànábì a'udhu billahi ìtayẹnu àlà nìyẹn bó ti ti wá nínú hadith látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní sáà. ابن أبي وقاص رضي الله عنه أقبلت يوم عليك أنت مدلون وأنت اللهم إني أسألك الجنة ونعيمها واستبرقها وأعوذ بك من النار وسلاسلها وأغلالها ó ní wọn lọ wọn ń tọrọ àlùjáná lọ́dọ̀ rẹ o àti àwọn àdẹ̀rà rẹ àti àwọn nǹkan ọ̀ṣọ́ rẹ mo ti ń sádi ìwọ ọlọ́run ọba níbi iná àti ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ rẹ àti àjàgà rẹ Sa'ad ibn Abi Waqqas ọwọ aṣọ fún ọmọ rẹ pé laqad sa'alta Allaha khayran kathira nítorí tọrọ lọ́dọ̀ Ọlọ́run orí ńlá ni. وتعوذت به من شر كثير استاذ يولو قلت الله نبي أبو تقوى وإني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول أزاد مقوت نبي محمد صلى الله عليه وسلم يقول إنه سيكون قوم يعتدون في الدعاء أزاد مقام وما استعينوا على أنه أدعى يوزي تي على أبي أيوه kò sí tayọ àmọ́ àwọn kan bọ̀ tí wọ́n máa tayọ nù àlà lẹ́yìn rẹ̀ ní sáàdù wa kà á yà yìí ud'u rabbakum tadarru'an wa khufyah innahu la yuhibbul mu'tadin. bó ti wá tọrọ ọ̀dà àmọ́ nítorí yẹ kó wí àdúrà tó yẹ kó ṣe fún náà ni ètò òun wí wọn ti ń tayọ nù àlà. وذكر اللهم إني أسألك الجنة ولو منصر الجنة لدور وما قرب إليها من قول أو عمل àti gbogbo ń tó lè mú ni súnmọ́tì wà lẹ́nà lọ́rọ̀ tá a sọ àti tẹ́tà àti tó tẹ́ ká máa ṣàdúrà nù. yíṣẹ́ pé ọlọ́mọ ń tọrọ àlùjáná lọ́dọ̀ rẹ̀ àti gbogbo àwọn àdẹ́rà rẹ̀ àti àwọn nǹkan ọ̀ṣọ́ rẹ̀. torí pé tó bá ti wà lẹ́nà gbogbo orí inú rẹ̀ náà lórí ìwọ ọlọ́mọ ń tọrọ àlìjẹ́nà lọ́dọ̀ rẹ̀ àti gbogbo tó lè mú ni súnmọ́ àti wọ àlìjẹ́nà lọ́rọ̀ ẹnu àti ìwà. wà á rúdò bí kẹ́mínà náà mùsùlùmí wà ń sáàdì rẹ níbi náà wọn máa kọ́rọ̀ bá ilé ìhànú kọ́ọ̀lì náà wàá mẹ́lẹ̀ àti gbogbo tó lè mú ni súnmọ́ àti wọ náà ní ọ̀rọ̀ ẹnu àti ń tààkù níwà. báyìí ni bàbá yìí kọ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ nínú ẹgbàá wa mi ọwọ́ látọ̀dọ̀ Abdullah ibn Mughaffal wọn lọ gbọ́ tí ọmọ rẹ̀ sọ pé Allahumma inni as'aluka al-qasra al-abyad 'an yamin al-janna wọ́n lọ ààfin funfun ni mò ń tọrọ lọ́dọ̀ rẹ̀ lápò ọ̀tún àlùjánnà ààfin funfun ní ọjọ́ jẹ́ tèmi lápò ọ̀tún àlùjánnà idha dakhaltuha tí mo bá ti wà àlùjánnà faqala ya bunayya bàbá sàábìnì wọn sọ fún ọmọ rẹ̀ pé ọmọ mi sálí lẹ́hẹ̀l alijanna ni ọtọrọ lọ́dọ̀ Ọlọ́run wàá ọdún bẹ yìí mìíràn náà sísáàdì Ọlọ́run níbi náà kìí ṣe pé irú nǹkan báyìí àwọn nǹkan báyìí nǹkan báyìí rárá o. فإني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ثم قلت النبي صلى الله عليه وسلم يقول قوم يعتدون في الدعاء والطهور أو كم بنين جاميو ثم تاينوا على نما دعاء ورنو ثم تاينوا على نما مرأ ibi tí wọn ní kí wọn fọ lẹ́ẹ̀mẹ́ta wọn fọ ju ẹ̀mẹ́ta lọ èyí tí wọn ní kí wọn fọ débi báyìí wọn bá ní kí wọn fọsẹ̀ dé kókósẹ̀ méjèèjì àwọn fọ tó kún o tó àwọn aláṣejù àwọn alárìkún dábẹ́ ń bọ̀ wọn mẹ́jọ kan nú wọn o báyìí ni bàbá yìí sọ ọlọ́ni eléyìí túmọ̀ sí pé jẹ̀má àdúà kọ́dà kéèyàn tọrọ ńtọ́ da ṣùgbọ́n láì ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ọ̀dà kéèyàn sáájú ọlọ́run níbi aburú láì kò sí ẹ̀fọ́ tó wẹ́wẹ́ ọlọ́run ọba ń tọrọ àlùjánà lọ́dọ̀ rẹ̀ mọ́tà àlùjánà lè wọ̀ wá ọlọ́run asáàdì rẹ̀ níbi náà mọ̀ sí wa lọ́ màá náà bẹ́ẹ̀ nítorí pé mọ̀jà ama kíkorò náà àkèké náà mọ̀jà ama ejò náà mọ̀jà ama gbígbóná náà mọ̀jà ama òtútù náà mọ̀jà ama ọ̀sán náà mọ̀jà ama òru náà mọ̀jà gbogbo ẹ̀ ń ta ń bẹ̀rù sáńbẹ so ẹ fẹ́ pé gbogbo asọdún so islam ọ̀fẹ́ ọwọ pé mẹjọ àwọn náà mẹsàn án lọ máa nà fún alálùdáná tí wàá lọ máa lùdáná yẹtì òtítọ́ eléyìí jẹba. ولا تفسدوا في الأرض بعد إصلاحها بين الأدواء تبعا تروه جماعة ẹ̀rí kíkẹ́ máa ń tọrọ owó ẹlòmíì lè máa sọ details ẹ lè máa sọ details owó gold owó fàdákà owó màálù owó ràkúnmí owó ewúrẹ́ owó aṣọ owó fìlà owó bàtà gbogbo ẹ̀ náà ní òkú yá àfikẹ́lá ń fa ọ̀rọ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́run kókó lọ́n bọ̀ láti wọ ọlọ́run arzikì tí ó gbáyé tí ó jẹ tí alálùbáríkà ni mò ń tọ onídìbò wa go into detail kí màá lu ọmọ ló ń kà yóò rà fún ń tirẹ́rẹ́ kéwúrẹ́ ọlọ́jà rárá kílé ọlọ rẹpẹtẹ kí mọtò àbà àbà mọṣíkìlà wàhálà tọdú tó kú tẹ bẹ lọ lórí tẹ fẹhùn láì lọ sínú ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ṣùgbọ́n ẹbí mọ orí tẹ ń tọrọ ẹ máa wá fi kún pé èyí tó dáa nínú ilé ni kò ṣe fún mi èyí tó dáa nínú bíbọ àtìrí ni kò ṣe fún mi torí bíbọ àtìrí náà tó kọ oríṣiríṣi tọ́wọ́ bá sọ ọlọ́run lè gbé ti wàhálà fún un sọtẹ́ máa tún wá ń tọrọ ẹ̀kọ́ àmọ́ ti wọ ọlọ́run nítorí mọ̀ ń tọrọ ọ̀sẹ̀ fún mi ní rọ́ọ̀mù gẹ́gẹ́ imaamu ahmed rahimahullah ó lóun máa ń tọrọ pé kọ́lọ́run fún un lálùkùránì ha kọ́lọ́run fún un lálùkùránì ha kọ́lọ́run fún un lálùkùránì ha àmọ́ òun ò sọ rí pé kọ́lọ́run sí ní rọ́ọ̀mù kó jẹ́ kó òun hà ní rọ́ọ̀mù kó jẹ́ kó òun hà ní rọ́ọ̀mù ìdí náà lórí jẹ́ pé òun ò rà alukurani àánú gbogbo gbèsè ayé o ìgbà tán tó tì ó malè àtó darí ẹ̀wọ̀n lótórí ha tó àwọn atara bàbá yẹn kẹ́kọ̀ọ́ pé tá à ń bá ń tọrọ nǹkan pé wọ́n ọlọ́run ṣe fún mi ní rọrùn ṣe fún mi ní rọrùn wọ́n ọlọ́run fún mi lọ́mọ ní rọrùn wọ́n ọlọ́run bò mí láti rí ní rọrùn wọ́n ọlọ́run fún mi ní mà ní rọrùn ó lè padà fún ọ tó o bá fi rọrùn sí àmọ́ lọ́nà.

àmọ́ yìnbá sí mi yìnbá sí ọ ọlọ́run mẹ́jọ á rí wàhálà níjọ́ kan nìbọn bá ní ọ̀bẹ nìkan nù wọn tó wọ́n fẹ́ jẹ́ rán ìwọ sáti bẹ́ lọ́nbẹ́ ọlọ́run náà á darí rẹ lọ ìdí tó ṣe tí ó wà jẹ́ rán ilé ìjẹba wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́run ẹ má ti bàjẹ́ lókè pẹ̀ lẹ́yìn tó lọ́run ti tún lẹ̀ sí ọlọ́run ti tún ilẹ̀ gbé ó ní ẹ̀ gbọ́dọ̀ ṣe ìbàjẹ́ lórí ẹ̀ ọtẹ ilẹ̀ pẹrẹsẹ ọtẹ ilẹ̀ pẹrẹsẹ ó ṣe ní rọrùn fún yín láti rìn lórí ẹ ó fi àwọn òkè ńláńlá ó fi wọn tẹ ìkàn fúnlẹ̀ kò jẹ́ ká máa rìn lórí rẹ̀ kó máa dà wá nù kò jẹ́ kó máa mì wá lógbòlògbò ó ṣe ní nǹkan tó ṣe é pé irúgbìn jáde nínú ẹ ó ṣe ní nǹkan tí mú nǹkan àlùmáàní ńláńlá jáde nínú ẹ ẹ wo gbogbo àmúṣagbára tó lọ mú jáde fún wa nínú ọlẹ àwa kọ́ la kó pamọ́ bẹ̀ bàbá ńlá wa kan kó pamọ́ bẹ̀ irọ́ táwọn sáyẹ́ntìsì ń pa kó pamọ́ bẹ̀ àánú ọlọ́ àdàjùlọ rẹ̀ ni wọ́n láwọn ẹranko kan ti kú láti thousands of thousands of thousands of years àwọn náà wá di kéè kanú lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn lọ́wọ́ di petrol tó rọ́ lásán thousand of thousand ẹranko lọ́wọ́ kú sínú sahara táwọn fi lépo ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ abẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ ẹ̀ kọ́lọ̀ ń forí bẹ̀ ń ókè káwọn náà máa pa gbogbo ẹranko ká máa kó wọn lẹ̀ kàtí òsì pẹ̀tró káwọn èèyàn wá wá lẹ́yìn one million years wọ́n máa pépò ń bẹ̀ irọ́ láti sí ara ẹranko wà ń pẹ̀tró àbẹ́yìn náà òríràn ti funfun tó nígbà tó ti pa àwọn ọ̀fẹ́ gbọ́ lọ́n gbọ́ tọ́ gbogbo ìdẹ̀ra tó lọ́n ṣe sínú lọ́n tún lẹ̀ ti fún wa tí wọ́n bá débi tí àwọn èèyàn ti máa balẹ̀ jẹ́ so eléyìí ń bẹ nu àyà tó sọ nípa pípé mùsùlùmí wọ́n gbọ́dọ̀ mójútó environment wọn wọ́n gbọ́dọ̀ mójútó environment wọn ọlọ́run bá ti túnlẹ̀ sí kí ẹ máa gbádùn bẹ̀ kátẹ́gùn sọ́dọ̀ ọmọ afẹ́ sí i kí ẹ máa rátẹ́gùn sọ́dọ̀ àmì káwùjọ yẹn ọmọ mọ àrùn ọlọ́run ti túnlẹ̀ sí àbí kí lẹ́yìn tó ń bẹ́ kó tún fi bá tún sí ó ti pẹrẹsẹ ó tún jẹ́ kí irúgbìn ọmọ jáde bẹ́ẹ̀ síbẹ̀ yìí náà mọ̀ pé nínú nǹkan táwọn èso àwọn arúgbìn yẹn mú jáde àwọn ewé yẹn mú jáde àwọn kankan ń bẹ tí ń jẹ́ kí tẹ̀mí ọ̀rọ̀ ọ̀rùn fún wa. bákan náà ó tún mú káwọn òdòdó ọmọ yọ ní ìtùtù kí tẹ̀yìn bá bára rẹ̀ nínú ọgbà míì ni wọ́n mọ̀ pé Allahu Akbar ajẹ́pọ̀ àlùjáná ọgbà kọjá ti sọ. tó bá ti pélé ayé tá wà náà lórí báyìí torí ẹ̀yin bá jẹ́ ká ẹ̀yin bá jẹ́ yàn burúkú ẹ má balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni epo lẹ̀ ń wà epo lẹ̀ ń wà èyí ti di tó fi jẹ́ pé màá wo epo hàn tí ó fi máa tú jáde dà sókè pẹ̀ níbi táwọn èèyàn ń dako fẹ́ balẹ̀ oko wọn jẹ́ ẹ sì ti mọ̀ yín pé tí epo tó bá ti dàpọ̀ mọ́ ilẹ̀ ibi tá à ń ti gbin ko ó tún níye ọdún tá a lè ṣe ká tó tún padà lè dako ń bẹ̀rù nǹkan ilẹ̀ ń gùn ní mú nǹkan ọ̀gbìn kò ní mú nǹkan ọ̀gbìn jáde mọ́ ẹ má balẹ̀ jẹ́ kí ló dé tẹ̀ ń dé képo ọmọ àtúndà sókun àwọn ẹja gbogbo táwọn èèyàn fẹ́ jẹ lóúnjẹ ẹ ti poison wọn ẹ ti pollute omi táwọn táwọn ń tẹ̀ nínú ẹ̀ ara títí bàjẹ́ lókè pẹ̀lú ilé ìgbà nínú títí bàjẹ́ lókè pẹ̀ náà ní kẹ́ ẹ dáná sun pápá ẹ̀ ń wéjò yóò máa kó ń wá ẹ má ká àwọn ńlẹ́jọ́ ká òkété ní tiẹ̀ ń wá ká oúnjẹkújẹ wọ́n máa lè ká ẹnìkan wọ ẹnìkan wà lọ ẹnìkan wà bì wọ́n sọ náà sí wọ́n fi máa tí àwọn èèyàn lé àwọn olórí igbó ti túlẹ̀ nígbà tí iná bá gbà má lè lé gbogbo ẹ̀ nínú sísè bàjẹ́ lókè pẹ̀ ní ọlọ́run bọ̀ fẹ́ ọlọ́run bá ti túlẹ̀ sí kí ló tẹ̀ ń jalè lókè pẹ̀ tẹ̀ ń dáná kí ló tẹ̀ ń dáná lẹ́yìn tọ́lọ́mọ bá ti túnlẹ̀ sí kí ló dé tẹ́ fẹ́ yóò bìlẹ̀ jẹ ẹ wàá lọ gbégi dínà ẹ wàá kókó bí táwọn èèyàn gbà wọn àmọ pa àwọn èèyàn lẹ́kún káwọn ò lè rẹ́rìn nítorí dájú ni pé a kì ẹkún rẹ̀ láti rí yán bá lónìí ojú wa ló pẹ́ sí ìgbéǹda òkè àmọ̀ bọ̀ yẹ́wò mọ́tò bìlẹ̀ dọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ tó lọ́wọ́ tó bá kiri wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́run ti tilẹ̀ lọ́nà tó fi rọrùn fáwọn èèyàn láti gbé kílẹ̀ ń pààyàn sí ẹ̀yin boko haram kílẹ̀ ń pààyàn sí àwọn olórí ibú wọ́n mọ̀ á rìlíìsì àwọn mẹ́sẹ́gì ìgbà àwọn náà làwọn tó gbé bọ́ǹbù kan bí kan àwọn làwọn sọ bọ́ǹbù lẹ́bi kan àwọn làwọn sọ bọ́ǹbù lẹ́bi kan àwọn pààyàn inú tiẹ̀ ń dùn orí ibú ló fi ń tayọ̀ owó sì bọ̀ láyé pẹ̀lú gọ́ọ̀lọ́ kó tó dijọ́ gbẹ̀ndà kíyámà àtàwọn ọmọlẹ́yìn torí pé ọlọ́run bá yìí sọba àkà àkà níjọba tó tó dúró gírí ni gbogbo wọn kò dín tíjọba lè parí láàrin ọ̀sẹ̀ kan lọ bóyá àwọn náà láǹfààní nínú tí wọ́n ṣe yẹn ni àṣírí gbogbo wọn náà ni ó ti sọ lọ́run ni ó ti tú lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run ó tù fún wa ní ọ̀gbìn ìdàlùkìyà àti bẹ́ẹ̀ odidi ìlú kan wọ́n lè sọ náà sí i wọ́n láwọn fẹ́ẹ́ sọ gbogbo ẹ̀ di eérú àti yá àtọmọ àti bàbá àti ìyàwó ẹ̀ kálukọ ọmọ wa sáka lórílẹ̀èdè tó níjọba lórílẹ̀èdè tó ti pé tá a bá sọ fẹ́ni tí ń sọ lórí orílẹ̀èdè péjọba rẹ̀ ò débẹ̀ nífẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò bínú yóò tutọ́ sókè yóò fojú gbà gbogbo àwọn sọ́jà tí ó lò láti lọ kojú àwọn boko haram lónìí kan fún máa lélẹ́yìn ká. ẹ má ṣèbàjẹ́ lókè pẹ̀ lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti túnlẹ̀ tí ayé ká tó òyìnbó la wà yìí àbí kẹ ẹsẹ ńtọ́tọ́ kẹ ẹsẹ ńtọ́ yẹ kẹ wá ti kíọ́rìtì ẹ sọ gbogbo ẹ̀ lẹ́ kò sí security and a country without security is just as if you are living in the desert orílẹ̀-èdè tí ọ̀rá ti kí ààbò nígbà tí yẹn ń bẹ nínú ìgbẹ́ ni wàlúwà inú ìgbẹ́ ga sísan because inú ìgbẹ́ ọmọ tó ń fi defend ara ẹ̀ nítorí wọn bí da kó dojú kọ because inú kó rí ọ̀pá àbí kò ọ̀pá ni ẹ̀yin tó sọ pé àwọn èèyàn tún gbọdọ̀ ní nǹkan àjà wọn wá pa wá ní tíwẹ́ nígbà tó ń gbé máa kò dúró gbẹ́jọ́ lọ́wọ́ ìwọ wọn wá pọ̀pà pọ̀pà báwo tẹ̀lé ìtumọ̀ sí pé ìjọba yẹ kó ṣe ń yẹ kó ṣe because àkọ́kọ́ duty ìjọba láyé ní gbogbo olúlé ayé òní provide adequate security fáwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ kódà tó bá ṣeéṣe káyipé ẹ̀fọn kan ò ní rọ́nà díẹ̀ nìkan nínú ọmọ orílẹ̀-èdè nínú sẹ́jọba ni kó tó ń bẹnu security. ìdínú àwárí nínú ìlúlẹ̀ ayé yìí báyìí wàhálà ìjọba protect àwọn èèyàn lórí pé ó protect wọn kò tún dé ẹ̀sán jẹ wọn. because ọjọ́ kan bẹ́ẹ̀ nu gbogbo ọ̀sẹ̀ tí wọ́n máa ń gbé mọ́tò kan jáde mọ́tò yẹn yóò máa sí sínú atẹ́gùn ni. kò ní jẹ́ kí gbogbo yàmúyàmú kan ẹ̀ kíní kan bó láti gbẹ mẹ́rin kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. security ìjọba ò protect àwọn èèyàn ẹ sì tún gbà káwọn èèyàn protect ara wọn sórílẹ̀èdè làwa wà wọn á ń polówó káàdì wa dọmọ Canada wọn ń polówó káàdì wa dọmọ America wọn ń polówó green card wọn ń polówó blue card gbogbo èèyàn wá ń gbà ẹ wá ní sí gbogbo yín lẹ fẹ́ sákàn ni wọn sá ṣé kọńtìrì ni wọn wà ní tòrìkẹsẹ bí wọn ṣe ń ṣe lókèrè làwa rí bí ibi ìbàdí ìgbà tí yẹn ń gbénu gbó lásán ni ta lọ́mọ orílẹ̀-èdè kan tá a dánu ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè kan ní àhámọ́ wa ni àwọn tá a tún jọ ọmọ ìlú atúndàlejò ń lù wá sọ gbogbo eléyìí báyìí ó bí kí ìbàjẹ́ ọ̀pọ̀ lókè pẹ̀ kí ló dé tẹ̀ ń lọ bẹ́ tẹ̀ ń lọ bẹ́ ìgboro epo gbogbo ìgboro epo tó gbà lúkọ̀ ọ̀ka kọjá ẹ̀ mọ̀ tẹ̀ ń ti bẹ́ wọ́n lọ tó fèrè òfin ọ̀rọ̀ bíbá rẹ̀ ìfọ̀ àyà ìbàjẹ́ lélẹ́yìn ọlọ́run ọba ọ̀fẹ́ kẹ́ máa ti gbogbo àwọn tẹ́ ń pè ní jàǹkàjàǹkà àwọn lóko lókì wọ́n ti ní àwọn táǹkà epo tó yẹ kí wọ́n mọ ibi táwọn ti ń bẹ́ ọ̀pá epo wọ́n bá ti àwọn ti ní informant tí ó fún wọn ní làbárì láti bí èkó wípé àwọn ti ti epo epo débi báyìí gbà báyìí o àwọn ti kó gbogbo àwọn tirẹ́là wọn lọ́bẹ̀ wọ́n lọ́ máa wá epo àwọn náà sì ni wọ́n ń bẹ lábújá àwọn náà ní ń bẹ lẹ́kọ̀ọ́ àwọn náà lábẹ́nugan ìjọba hàmíhà hàràmíhà bẹ́ẹ̀ lórí lárúbáwá sọ yóò ní wọn ni wọn sọ òun ló lè ti ń jì ìbàjẹ́ ni lẹ́yìn lókè pẹ̀ jọ̀mọ́ ìbàjẹ́ ni lókè pẹ̀ kí ló dé tọwọ́ ní oko lóko tó ń sìn lọ wà wọ́n ń sùn ó lè ó sì lọ wá sùn ó ìtọ́wọ́ tó náà bá nu àwọn kan fi kẹ́hìnì jíwó òun sì lè lọ wá sùn wọ́n wá dẹ tàkúté lẹ̀ táwọn mú ọ àwa ń pariwo pé èèyàn ló mú kọ̀ o èèyàn ló mú ah, ọ̀yà tí ń wá sí làwa mú. gbogbo ẹnu òsèbàjẹ́ ló ké pẹ̀ ní jama ọlọ́run ọba wọ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba wọ ọ̀fẹ́ bẹ́ẹ̀ yóò dé tó fi jẹ́ pẹ̀lú rẹ̀ bá jà ìwọ ọmọ wípé ah, abúra wa abara wa ló ti tà bẹ́ẹ̀ ọmọ alẹ́ fi mo ọjọ́ márùn òun ah, ìbàjẹ́ lélẹ̀ yẹn lókè pẹ̀ because ọlọ́run sílẹ̀ lọ́nà tó fi lè rọrùn fáwọn èèyàn gbé àwa la sọ́ délé àwa fúnra ara wa la sọ́ délé ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀ má ṣe bàjẹ́ lókè pẹ̀ lẹ́yìn tó ọlọ́run ti túnlẹ̀ sí bọ́lọ̀ ti dálẹ̀ kò sí gbẹ̀mbẹ̀ bọ́lọ̀ ti da ilẹ̀ dáńtẹ̀ kò sí gbẹ̀mbẹ̀ bẹ́ẹ̀ bá rí ìgbẹ́ lórí ẹ̀ ta ló ṣe èèyàn ni kálukú kó wọ ẹ̀yìn ilé rẹ̀ wọ́n ti sọ̀gbẹ́ sí gbogbo ẹ̀yìn ilé kálukú wọ́n ní ṣe bójú yín ò tó tójú yín ọ̀gá tó ṣe bójú ọlọ́run tó kálukú sì máa kó gbẹ láti lé ọlọ́ọ̀ máa dà sẹ́yìn ilé àwọn èèyàn wọ́n ti ẹ̀tún wọ́n bá débi pé tílé kan bá wà tó ń kọ́ lọ pẹ̀lú ògo ọlọ́run tẹ́ni tí ń kọ́ tí ọba máa fi nǹkan bomú kó sì máa fi nǹkan bojú yọ pa léǹtì ni tí ó di lè gbogbogbò kálukọ́ mọ́ adágbẹ̀jọ́ bẹ̀ ni wala tufsidu fil ardi ba'da islahiha ìbàjẹ́ nù ọlọ́run ti túnlẹ̀ sí kílẹ̀ ń bàjẹ́ sí nítorí tọ́lọ̀ ntí wọn ò ní fẹ́ kí wọ́n fi lọ dúkìá rẹ kí ló dé tó ń fi lọ dúkìá ọmọ làkejì rẹ àmọ́ adágbẹ́jọ́ sínú ilé ńlẹ́ kálukọ́ lọ́mọ ìyàgbẹ́ bẹ́ẹ̀ kí etí ilé ìgbẹ́ mọ̀ ma ilé ìgbẹ́ ni á ebẹ́ ìta sì kọ́ tán ẹ̀dá fi bí ìsílé ìgbẹ́ náà ìbàjẹ́ nù jẹ́ máa kọ́dà alẹ́ lomi ibi tó ti jẹ́ pé ìbàjẹ́ yìí ti gbogbo lára rẹ̀ wọ́n yí àgbẹ̀ wọn sọ sínú ọ̀rá ọwọ́ àánú ọ̀rá ọkàn sọ ni bí wọ́n ṣe máa sọ ọba sọ lu bàbá bàbá lórí. ó rò pé bẹ́ẹ̀ yìí ṣe sínú ilé àkọ́kù ni àti bàbá wa wọlé rẹ̀ ńjọ́ náà ó sì ṣe déédéé ó fi ṣe kìlà fún un gbélé ìké pọ́nyàn lé o sí pa alájú ìbàjẹ́ ni lókè pẹ̀jámà mọ́sálásí mọ́sálásí wọ́n ní àyè ìtọ̀ níbí àyè ìtọ̀ níbí kì í kò sí lè gbẹ́ ń bí mùsùlùmí nìkan ó sì bọ́ sókòtò ó sì tilẹ̀kùn mọ́rí pétọ̀ náà mọ́ fẹ́ tọ̀ tó bá kọ̀ gbẹ́ bẹ̀. kẹ́kẹ́ pé àwọn àgbẹ̀ mi wà tó stubborn ṣe pé yóò jáde without notice abẹ́ẹ̀ màbẹ́ẹ̀ pé ah ìgbẹ́ yìí ti fẹ́ dójú kó sì rọra kọ bó ti kọ́ náà kọ́ wa lọ wá ní tí òkú tí òfin kò òkú dáadáa kọ́ wá gbalẹ̀ àtọ́nu kọ́ fọ́ bẹ́ẹ̀ kọ́ mọ́ dáadáa kó sì rọra gbé kọ́mọ́jà nìkan fura gbígbẹ́ ló ń gbé jáde kọ́ lọ sọ bí wọ́n máa sọ̀gbẹ́ yóò fi ilẹ̀ ní ntẹ́nìkan ọba ti kó sí wọn ò rí mi bẹ́ẹ̀ èmi mọ̀ kọ́ dáa ilà ìlọ̀lọ̀ mọ́sálásí ọlọ́ọ̀ náà lèèyàn ti ń sèmá ìbàjẹ́ ni ìbàjẹ́ ni lókè pẹ̀. ẹ wo àwọn àlù wa ńláńlá ẹ wo bá ti sọ àwọn àlù dà látàrí pé àìsẹ̀ lófin ọlọ́run ọlọ́run ní ká má sí ìbàjẹ́ lókè pẹ̀. ẹ rí i pé gbogbo ojúdò gbogbo ojúdò gbogbo ojúdò gbogbo ojúdò tẹ́ ń bá ń kọjá àgbàbẹ̀ a àfi ká ẹ máa fọ ọ bomú kálukú ti sọ bẹ̀ẹ́dì lé gbẹ̀ nínú ìgboro òórùn gbẹ́lẹ́ mọ̀ bọ́yá màkà ìbàjẹ́ lélẹ́yìn ló ké pẹ̀ ọlọ́run ti túnlẹ̀ sí ẹ má bàjẹ́ wọ́n ní àìbójú ah, ọ̀rọ̀ yóò kó lọ òkè kí ló dé tẹ̀yìn nílé ìgbẹ́ gan inú ìbàjẹ́ ló ké pẹ̀ ní kí ló wà kọ́má nílé ìgbẹ́ inú ìbàjẹ́ ló ké pẹ̀ ìgbà táwọn á sì ti mọ̀ pé táwọn bá yí àgbẹ̀ àní lọ jìnnà jìnnà jìnnà jìnnà nínú pápá lọ́nlọ́nlọ́nlọ́ níbi tó ṣe pé kí ló tó débẹ̀ ilé ọ̀tà tó ń rìn òní máa ṣe yàmàkàn bá báwọn èèyàn nulẹ̀ wọn. àwọn àmọ wọ ojúdò ojúdò ojúdò nù gbòòrò àwọn àfìgbẹ kún bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ pé ẹ ń bẹ nu ẹ ń jẹ súyà mà bá di àwọn àyè tá a wù adúpẹ́ fọlọ́n pé kò sí irú rẹ̀ <laughs> <laughs> àmà àtúpẹ́ pé kò sí irú rẹ̀ ńlẹ̀ yìí. tó irú àwọn nǹkan ìbálẹ̀ jẹ́ ni wàláhì ìbálẹ̀ jẹ́ ni kọ́dà ń ti túmọ̀ sí ni pé àwọn ẹni tó ń ṣe bí ọ̀làjú kọ̀ bọ̀ àwọn ará oko lásán lásán inú gbòòrò olú wọn. à téèyàn tálejò máa wá téèyàn pé ká lọ kọ́ wá wò olú wa rẹ̀ kíni náà má jà gba bẹ́ẹ̀ no ibẹ̀ lè ní tẹ́ because I I mo rí nǹkan kan tó attract me no no níbi ni ó já gbà a jẹ́ pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi. ṣe gbogbo orú eléyìí kí ṣe ń tọ́da o ìdí nu tó fi jẹ́ pé ẹ̀rí pé tẹ́nìkan bá fẹ́ sànù tó kọ́ ilé ìgbẹ́ gbogbogbò sádùúgbò tó fẹ́ sàwọn èèyàn lọ́sọ̀ọ́ wàláì wọ́n bàjẹ́ torí pé kò síbẹ̀ ti fi ń fi ọ̀gbọ̀n lọ́sọ̀ọ́ tí ò ní gbé kunlé yà afọ tuntun ní bá yọ kàn sí ni yọ bá kọ́ wà níbi kọ́ wà níbi àyàmà ló gbé kun sí pé mo gbé kun láyà mo fi ń ṣe fáǹsì wọn wà mọ ìyàgbẹ́ bẹ́ẹ̀ wọn mọ ìyàgbẹ́ láì jẹ́ kó tíì kún wàláyé ẹni tó lè wọbẹ̀ yóò múra ẹlòmíràn máa má dédé bí táníkà máa tẹ̀sí gbẹ kò ní tẹ̀sí gbẹ yọ da sókè ni nígbà tí wọ́n bá dé ọ́ wá fẹ́ bí fún un so àní ládùúgbò kan wọn ni wọ́n kọ́lé ìgbẹ́ fún wọn lù kan nígbà tí wọ́n kọ́lé ìgbẹ́ yẹn ọkọ bíi bíi yàrá mẹ́fà so òun ò gbé lù wọn wọ́n kàn wá ni so ọ wá kọ́lé ìgbẹ́ wọn so wọ́n wá yí àgbẹ̀ sí ọ wá kún nígbà tó kún sòdíkò fún ọdá tọrọ kọ́bọ̀ títì wọn fi kó gbẹ̀hùn wọn lẹ́ni tó dá sọ fọ́gùn kọ́ kọ́ wa paláró. àgbàtàn la gbọ́dọ̀ gbọ́lẹ̀ òun náà ni ó tún wá kó kẹ́yìn tó máa yàgbẹ́ bẹ̀. wọ́n lè tó ṣe lófin al-ardi ba'da islahiha àwọn kan tiẹ̀ nílé ìgbẹ́ láwọn ìlú kan àmọ́ tó jọba ti sú báyìí wọ́n ṣe lé ìgbẹ́ lọ́nà tó ṣe é pé ó ní ìdérí tí wọ́n fi lè sígbẹ̀ sí tí wọ́n fi lè sígbẹ̀ sí títì yòòjó kúkú rọ̀ ọlọ́mọba ni ojú ọmọ rọ̀ ìgbẹ́ tí wọ́n ń dá jáde ní ilẹ̀ ìlọ títí ọ̀gá ní ṣe gbà mí. ilé wo nìgbẹ́ yìí ti ń jáde àánú tani ẹ̀yà gbẹ àbí kí wọ́n á ní. gbogbo eléyìí nínú bíbalẹ̀ jẹ́ nìjẹ̀má ẹja try káwa náà máa ṣe ń tọ́ da a sì dúpẹ́ pé wọ́n hurú wà ńlẹ̀ yìí so ilé ìjẹba àwọn akàn sọ nítorí àwọn tó yẹ pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ lù tiwọn so fún fún lè bá àtàtúnṣe ẹjẹ bó ti jẹ́ náà ẹ má ṣe ìbàjẹ́ lókè pẹ́ o lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti tún ilẹ̀ ṣe. وادعوه خوفا وطمعا a ẹ̀kọ́ ńlá lọ́lọ́run tó ń kọ́ wa yìí o nípa àdúrà ó ní gbogbo ìgbà tẹ́ bá ṣàdúrà ẹ máa ṣàdúrà lẹ́ni tí ń bẹ̀rù ti ń bẹ lọ́dọ̀ ọlọ́ ìyá ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ní pẹ̀lú pé ẹ̀ ń bẹ̀rù iná ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí máa fi jó àwọn ọ̀tá rẹ̀ ṣé ìmọ̀ pété àǹbá rántí pé iná ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí fi jó ọ̀tá rẹ̀ wàláhì ọwọ́ tí yóò fi máa ṣàdúrà tọkàtọkà ni ìwọ ọlọ́run à ìyá wọ́n lọ́ngọ́ ló ní nátò fi ju àwọn ọ̀tá rẹ̀ má jẹ́ njọ́ kan nù wọn. ẹ máa bẹ lẹ́ni tí wọ́n máa bẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wà tọ́ máa tẹ́tì máa sojú kòkòrò kẹ́tì ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun náà ní kí ni àlùjánnà. ọlọ́run tó ń kọ́ alẹ́ kọ́ ẹ máa bẹ lọ́n lẹ́ni tí ń bẹ̀rù náà ẹ máa bẹ lọ́n lẹ́ni tí ń sojú kòkòrò àlùjánnà. inna rahmatallahi qaribun minal muhsinin dájúdájú ìkẹ́ ọlọ́run eke ọlọ ó súnmọ́ àwọn olùṣe dáadáa o àwọn ẹni tí ń tẹ̀ láti ọlọ́ọ̀ àwọn ẹni tí ń jìnnà tí ń tọ́lọ́ wọn bọ̀ fẹ́ dájúdájú àwọn ní òrìṣì ọlọ́ọ̀ kìí ṣe pé ní tó burú ní ká kìí ṣe pé tó burú ká bọ́lọ̀ ti ti dá wà yìí tá a kò sí náà ní náà iná làánà kullu bani ádámà khata gbogbo àwọn ọmọ anabi ádámà lára ti tó wa khayrul khatta'ina at-tawwabun ṣùgbọ́n àwọn tó lóore jù nínú àwa tá a jẹ́ aláṣìṣe yìí làwọn ẹni tí máa túbà kásẹ̀lọ̀ yìí ti ní táàrí bàbá ńlá wa ṣùgbọ́n náà lọ́wọ́ kọ́ sẹ́lọ̀ ṣùgbọ́n ètò burú ẹni kásẹ̀lọ̀ ká má túbà kásẹ̀ náà káfà akẹ́kọ̀ọ́rí pé àwọn ò ní túbá eléyìí ló burú eléyìí náà gbọ́dọ̀ wà lọ́rọ̀ wa jàmá gbogbo gba gbogbo àsìkò ẹ jẹ́ ká pọ̀ ní astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi tẹ́lẹ̀ ìbá ti pọ̀ lọ́rọ̀ wa atúmọ̀kárí rere gbà lọ́dọ̀ lọ. torí ẹ̀ a lè ti màláìkà kí ni màláìkà la ya'suna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun gbogbo ńdọ́lọ́wọ́n bá ní kí wọ́n ṣe wọ́n ìṣẹ́ lọ́n wọ́n ìṣẹ́ lọ́n ńdọ́lọ́wọ́n bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe á lè di màláìkà jàmá èèyàn la wa ṣùgbọ́n bá a ti ṣe jẹ́ èèyàn á máa gbìyànjú láti fi ìṣèjọ màláìkà òun náà ni pé á máa sọ́ra fẹ́sẹ̀ lójú wọn bá ti lágbára ma tó bá wá ṣẹlẹ̀ pa ṣẹlọ́n àní pẹ́ sí ìtọ̀rọ̀ àforíjì astaghfirullah wa atubu ilayhi ìdí nu tó fi jẹ́ pé sànà bá ti parí ìjọsìn ẹ̀rí pé màá ṣe astagfirullah bá ti parí sọláàt astagfirullah astagfirullah astagfirullah nǹkan tó kọ wé nu. ẹ sì rí kọ́ lọ́wọ́ bá tún ròyìn àwọn olùgbàgbọ́ òdodo oníkanu qalilan min al-layli ma yahja'un àsìkò péréte ni wọ́n máa fi sùn lálẹ́ wọ́n yẹn sùn pẹ́ lálẹ́ tí wọ́n tún fi jí máa sin lọ. wa bil هم yastaghfirun tọ́ba á dásìkò sáré wọ́n máa tọrọ àforíjì yẹn nípa ti kó ṣe gbogbo sọ láti tán fẹ́ ṣe tán wọ́n máa tọrọ àforíjì wọ́n máa tọrọ àforíjì wọ́n máa tọrọ àforíjì. ọlọ́run ti sọ fún wa nípa hajj pé fa idha qadaytum manasikakum fadhkuru allaha 'inda al-mash'ari al-haram wadhkuruhu kama hadakum wa in kuntum min qablihi lamina ad-dallin thumma afidu min haythu afada an-nas wastaghfiru allah. ẹ ti parí sáájì ẹ̀yin náà dà lọ síbi táwọn èèyàn dà lọ láti àràfà lọ sí Muzdalifa ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn gbogbo ìjọsìn tọrọ àforíjì tọrọ àforíjì tọrọ àforíjì wàláyé ẹni tó bá jẹ́ pé ní tó wí káyìn tó fi kúrò láyé yìí àlèsìfáàrù bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó kú oríire ni ó kú oríire torí ẹ jẹ́ gbólóyìn ọ̀pọ̀ lẹ́nu wa gan ẹ̀ṣẹ̀ wa pọ̀ èyí tá à ń sẹ́lọ̀ ń tá à mọ̀ pọ̀ ju èyí tá à mọ̀ lọ torí ẹ̀ ló ti jẹ́ pé táwọn máa tún wá ń pọ̀ nítorọ àforíjìn Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó ní tọ́lọ́mbà fẹ́ràn ẹrú tí yóò máa tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ ìdí ni pé tọ́lọ́mbà ti forí dìyàn gbogbo ọ̀rọ̀ yẹn ti di rere ìbẹ́ yìí máa pẹ́sẹ̀ ní máa ń kọ dínà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìgbà tí ìyẹn bá ti wá ń tọrọ àforíjìn púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ọ̀nà orí ọmọ sí gan ọmọ sí gan kọ́lọ́mọba kò forí jìn wa ìkẹ́ ọlọ́run ọba ó súnmọ́ àwọn olùṣe dáadáa o dáadáa ṣíṣe òun náà ní ká máa sin lọ́n gẹ́gẹ́ bí ẹni pa à ń rí ọlọ́n tá a bá rí ọlọ́n ká máa dájú pé ọlọ́run bá ń rí wa ká máa sin lọ́n bí ẹni pa à ń rí ọlọ́n a sì ti sọ yìí pé ìjọsìn kìí ṣe sọ láti nìkan gbogbo ń tọ́ máa ṣe gbogbo ń tọ́ máa ṣe máa ṣàkíyèsí pé tíwọ̀ ọ̀bá rọ́lọ́n ọlọ́run bá ń rí ọ èèyàn ò ní ma eléyìí kó sì ṣe o èèyàn ò ní ma kó sì ṣe ẹni tó fẹ́ jalè tó mọ̀ ìpọ́ lọ́n rí òun wà láì kò ní jalè ẹni tó fẹ́ ṣe láburú sọ́mọ làkejì tó mọ̀ ìpọ́ lọ́n rí òun èèyàn ní òru òun wà láì kò ní taburú sí èèyàn tó fẹ́ dínà mọ́mọ làkejì níbi kẹtẹ́ kan ti rí tọ́ran tí pọ́lọ́n bá rí òun wà láì dínà mà sọ eléyìí à ń bùkátà rẹ̀ ìdí nù tá àdàbà yìí o oníkálukú oyin kó mú padà wá sílé ẹ̀kọ́ lọ́la ní dídú àmọ́ mẹ́jẹ̀mú ni pé kóníkálukú oyin ó rí dájú pé ibi tó ń ti dùn kọ́ ẹnìkan ò rọ̀n kálukú sì wá bí tí ẹnìkan kan ò ti rí ó sì dún bó àdàbà ó sì ṣe àyàn rẹ̀ fún ọmọ wa bá olùkọ́ lọ́la ọmọ kan dá tiẹ̀ padà láàyè gbogbo kálukú ló dùn tiẹ̀ èé ti rí tẹ́yìn fi dùn ti yín tí wò fi dùn tiẹ̀ ah, ẹ̀yin náà ní ká dùn bí tẹ́yìn kan ti ní rí wa awọ tún awọ tún awọ wájú awọ ẹ̀yìn awọ òkè ààrẹ nìkan fẹ́ ń wò wá a sì dùn màṣíkè náà ń bá tó ẹ̀yin náà lẹ́ni kẹ́ni kan máa rí wa ẹnì kan ò rí wa darí wọ́n ń kọ́ bàbá yìí ó lóun wá bi tí èèyàn ti rí òun òun rí àmọ́ òun ò rí ibi tọ́lọ̀ òun ti ní rò so ẹsìn ní kẹ́nìkan márùn ọlọ́run náà ń bẹ́ẹ̀ nú ẹnìkan ìdí tó ń fi dá padà láàyè olùkọ́ ní tá a fẹ́ mú jáde gan-an ìwọ lọ gbà bíbó la lè wà tọ́lọ̀ òun ti ní rí wa kò síbi tá a lè wà tọ́lọ̀ òun ti ní tó bá yẹ pé ibìkan àti yẹn lè fara pamọ́ sí tọ́lọ̀ òun ti ní rí yẹn ọ̀ràn tí ọba wà láyé ọba pọ̀ sẹ́wọ̀n káwọn mọ́mì ni àwọn ọmọ tẹ̀ ẹ̀ṣẹ̀ mí nítorí pé wọ́n fura kọ́lọ̀ ń ra wọn ni àbẹ́ màbẹ́ ẹ̀ṣẹ̀ ń wu ọ̀pọ̀lọpọ̀ náà tẹ̀ o àmọ́ wọ́n wò kọ́lọ̀ ń ra wọn ni tó bá yẹ pé kìkan wà táwọn náà lọ́wọ́ á lè dọ́ọ̀jù títọ́ lọ́n ti ní lọ ah, kọ́dà fáìlì ẹ̀ṣẹ̀ yóò tó gèlèmàgèlèmà ni ṣùgbọ́n alhamdulillah torí ẹ̀ ẹ̀já máa kíyèsí wípé al-ihsan dáadáa títí tán sọ̀n òun náà ní ká sin lọ́n bí ẹni pààrọ̀ lọ́n táwọn ọba wa rọ́lọ̀ káwọn dájú pé ọlọ́run ọba ń rí wa ọlọ́run ni wa rahmati wasi'at kulla shay ìkẹ́ mi ọlọ́run ọba ọ̀fẹ́ ó kárí gbogbo nǹkan o fasaktubuha lilladhina yattaqun màá wá kọ ìkẹ́ yìí pé kọ́ sẹ́ fáwọn ẹni tí ń páyọ̀ ọlọ́run wa yu'tuna zakat àwọn ẹni tí ń yọ zakat walladhina hum bi ayatina yu'minun àwọn ẹni tó ṣe é pé wọ́n tún gba àwọn ayọ̀ ọlọ́run ọba àwọn gbàgbọ́ alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummi àwọn tí ń tẹ̀lé ìrántí ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam anabi tí ọmọ akọ tí ọmọ aka anabi gbẹ̀yìn tọ́lọ́run rántí gbogbo àgbà ńlá yìí àwọn tí wọ́n gbàgbọ́ àwọn náà ni wọ́n rí kí ọlọ́ ó sì dájú pé èmi àti wọ́n táwọn náà bá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ káwọn náà ọjọ́ kan nínú ẹni tó rí kí ọlọ́ọ̀ni kọ́lọ́wọ́n bá kọ́ má ṣe ìkẹ́ rẹ̀ léèwọ̀ fún wa. inna rahmatullahi qaribun min al-muhsinin wọ́n ní ọlọ́wọ́n bá sọ pé qaribatun inna rahmatullahi qaribun kí ló dé torí rahma ti bá bóni rahmatu aboyún tó bá kéde lárúbáwá táwọn sọ á sọ pé inna rahmatulahi qaribatun minal muhsinin nítorí pé rahma aboyún kọ́bọ̀rù rẹ̀ náà jẹ́ abo ṣùgbọ́n náà bá ṣe kọ́bọ̀rù rẹ̀ lákọ ìdí ni wípé kíni ìdí ni wípé rahma tọ́lọ́mọba ń sọ ń yẹn ẹ̀san ẹ̀san ọlọ́run ẹtì mọ̀ pé ẹ̀sẹ̀wọ́ akọni akọni ọlọ́run sọ pé qaribun àbíkọ́jà yìí pé inna rahmatallah nítorí pé wọ́n fi rahmat sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fi lo qaribun fún rahma kò lo qariba tó ń fún tọ́ àdéhùn tọ́lọ́run ṣe o a lè rí gbà o ẹ̀mẹ́jà tanra wa jẹ o ẹnìkan ò lè rádìó ńtọ́lọ̀ ń ṣe gbà àyàfi pẹ̀lú títẹ̀lé tọ̀lọ̀ gbàtọ́ sọ pé ìké òun ó súnmọ́ àwọn olùṣe dáadáa ẹni tó lè mú yàn rí ìkẹyìn ẹni kéèyàn jẹ ẹni tí ń ṣe dáadáa téèyàn bá ti kùnà láti jẹ olùṣe dáadáa ńtọ́ dájú òun náà ni kéèyàn ò ní rí ìkẹ́ ọlọ́run ọba gbà o torí kó ti ṣe àdéhùn ó ní kẹtù òun yóò súnmọ́ àwọn olùṣe dáadáa téèyàn bá ti wá dé olùṣe dáadáa kọ́ mọ́kàn kúrò nínú àti rí ìkẹ́ ọlọ́run lẹ́yìn náà lọ́wọ́ bá wá ń sọ fún wa bóun ti ṣe máa rán atẹ́gùn ní ìgbà tí òjò ọba rọ̀ tó ṣe pé òjò ti sú atẹ́gùn lọ́wọ́ bó fi wá ti ẹ̀sùn òjò yìí tómitómi ti ń bẹ́nu ẹ̀ gbogbo bó ti ṣe wúwo tó ọlọ́run bọ́ ọ̀run máa tẹ́kùn tó ní agbára gidigidi yóò tì ẹ̀ sójò yùn yóò tì lọ síbi tọ́lọ̀ ní ti ń fẹ́ kójú ọ̀rọ̀ subhanallah yóò sì rọ òjò yẹn níbi tó fẹ́ kò sí fáànù tọ́mọ èèyàn lè ti tó lè rí ẹ̀sùn òjò ọlọ́run ọba ló máa ń ti ẹ̀sùn òjò lọ sí ibi tó bá fẹ́ tó bá wù ú arọ omi sókè omi arọ̀jò sórí òkun yóò sì sí ilẹ̀ asálẹ̀ ẹlẹ̀ tí gbogbo ọgbẹ́ hánrán tó bá sì wù á ní kí wọ́n ti omi lọ bá àwọn ọ̀daràn tó ń fi gbogbo ọjọ́ ayé wọn sẹ́lọ̀ yóò sì mú kúrò lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́run tí ń fi òru àti ọ̀sán ṣe tiẹ̀. sẹ́ẹ̀tì gbogbo ògbà ni wọ́n ń ṣe sọ̀láàtì istisqa sọ̀láàtì àti tọrọ kójú ọ̀rọ̀ kò sì ní jọ ọ̀rọ̀ mẹ́. ibì kan tí bá ti ń rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa gbanu wọ́n máa wíwí kúwì tó bá ti sú wọ́n tún ní kò ní já rí sẹ́sẹ́ lónìí nù yóò tún gbóni máa lọ bí òṣè já rí sẹ́sẹ́ kò já rọ́jà tà lánàá. ọlọ́run tún ní kọ́ rọ̀ a ọlọ́run má jẹ́ ọjẹ́ pé dídẹ lọ́lọ́run dẹ wa torí pé dẹ̀ra ń sọ̀kalẹ̀ kò dájú pa wọ́ọ̀tì ẹ̀ torí pé wọ́n ọ̀daràn táwọn èèyàn ń wù láwùjọ ó ti pọ̀ jù àwọn àwùjọ kan wà láyé wọ́n ń tẹ̀lé tọ́lọ́ǹgá níwọ̀n bàbá ti lágbára òjò èsì rọ̀ǹbẹ̀ ọlọ́run ọba náà ló ń ṣe gbogbo eléyìí ọlọ́run ni wọ́n wọlé lẹ́dí yorùsẹ́lẹ̀ rí àbúṣọ̀rọ̀m bẹ́yìn náà yẹ́dẹ̀ rahmẹ́tẹ̀ òun lọ́ba tó máa rán atẹ́gùn tí atẹ́gùn á máa fẹ́ atẹ́gùn yìí máa jẹ́ ìró dùnnú ṣáájú kíkẹ́ ọlọ́run tó sọ̀kalẹ̀ ṣáájú kójú tó sọ̀ àwọn tó nígbàgbọ́ sọlọ tójú bá sú tí ẹ bá rí i pé atẹ́gùn fẹ́ inú yín ó sì dùn inú yín ó dùn pé insha allah òjò yọrọ insha allah òjò yọrọ atẹ́gùn yẹn máa ń jẹ́ ìró dùnú ṣáájú kójú tó rọ̀ kíkèké ọlọ́run bá ń kọ́ yóò sọ̀kalẹ̀ nígbà tí àwọn ẹni tí ò gbọ́ ọlọ́run bá gbó ti bẹ̀rẹ̀ sí ní gbanu níta wí tún ti dé o kò tún ní járí kan sí o nítawọn máa wí nù ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùwàgbọ́ òdodo inú tí wọ́n máa dùn bayna yaday rahmatihi ṣáájú kíkẹ́ ọlọ́run tó sọ eléyìí túmọ̀ sí pé òjò ti ń sọ̀kalẹ̀ láti sánmà ńkọ́ ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó a ṣe jẹ́kẹ̀ ṣebí lọ́lọ́run bá fi ń talẹ̀ jí lẹ́yìn ìgbà tílẹ̀ ti jí tó ti kú kó a ṣe jẹ́kẹ̀ ṣebí lọ́lọ́run fi mú rúgbìn jáde kó a ṣe jẹ́kẹ̀ ṣebí ńlọlọ́wọ́n bá fi fún wa lómi mu ńlọlọ́wọ́n bá fi fún wa lómi mu lọ́pọ̀lọpọ̀ gbà àwọn omi tá à ń rí inú kànga yẹn yàtọ̀ sí pé omi ti ń sun láti inú ilẹ̀ ni àwọn omi tó tún wọnú ilẹ̀ látara òjò kùn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn omi tá rí tíjọba ń pọ́ǹpù sáwọn èèyàn láwọn ilé wọn láwọn ibi tí wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pé omi òjò náà ni wọ́n ń kó jọ òun náà ni wọ́n ń sa àyàn tí wọ́n ń tọ́jú tí wọ́n ń fọ̀ mọ́ fáwọn èèyàn tí wọ́n mú mélòó mélòó la lè kà nínú àwọn àǹfààní òjò tí ò ló ń kà eléyìí tọ́lọ̀ wọn bá ń ṣe fún wa. حتى إذا أقلت سحابا ثقالا títí tọ́ba wá di pé atẹ́gùn yìí dojúkọ ẹ̀sùn òjò tó wúwo ẹ̀sùn òjò tó wúwo tátẹ́gùn bá dojúkọ tó bá bẹ̀rẹ̀ sí ní gbé e sókònà olèbẹ̀lẹ́dẹ̀ mẹ́yẹt àwọn àmà fi atẹ́gùn yẹn gbé lọ sí ìlú tó ti kú ilẹ̀ tó ti kú látàrí pé omi ọ̀rọ̀ ọbẹ̀ ọlọ́run bó ní kó gbé lọ síbẹ̀ ẹ̀ríkì lásìkò ẹ̀rùn gbogbo ilẹ̀ ti kú torí pé kò sí òjò tó rọ̀ bó ti ṣe lè rọ̀ pọ̀ tó tí ò ní padà pẹ̀rù kú gbogbo ilẹ̀ ni ó pẹ̀rù kú gbogbo bí tẹ́ ń ti rìn kọjá tẹ́lẹ̀ tẹ́ rí pé ọlọ́ra ni ilé ọlọ́ ẹ̀ máa kó subhanallah gbogbo àwọn koríko yìí ti gbẹ báyìí ilẹ̀ ti kú ọlọ́wọ́n bọ́ wàá fi atẹ́gùn yìí gbé ẹ̀sùn òjò lọ sílẹ̀ tó ti kú fa anzalna bihil ma'a á wàá fi rọ òjò ká á fi sọ omi kalẹ̀ láti sẹ́mà fa akhrajna bihi min kulli ń fọ omi mélòó nínú tí wọ́n ń ká wá tà fáwọn èèyàn lèèyàn gbìn wàláhì òkèrè ẹ̀rí fáwọn ẹni tí wọ́n ń ká nǹkan tà àwọn lóye wọ́n ti mọ̀ pé ewé kìíní ni ewé ni gbogbo ẹ̀ wọ́n tí wọ́n wà tà mélòó lẹ gbìn èyí gbìn mélòó ni lẹ gbìn àbí méjì nínú kankan o ẹ bá nílẹ̀ sì lẹ̀ ọlọ́nkà ní ẹ̀ sì fúlọ̀ lẹ́lẹ̀ táwọn ẹni tó ń mewé bá wọnú lẹ́yìn wọ́n mọ̀ pé a ah, eléyìí báyìí ẹ̀fọ́ mà ní ẹ ọyọ́ mà ní kẹ́tíkẹ́tì mà ní sẹ́yìn la gbìn ní a gbìn kọ́dà àdàmà subhanallah bí wọ́n ti ń ká ọ̀pọ̀lọpọ̀ alókòónù fún wọn ta fáwọn ará ilé ẹnìkan kan kọ́ ló gbìn ọ̀pọ̀lọpọ̀ Allahu Rabbul Alamin kò ló mú wa jáde àbí kílẹ̀ dàálẹ̀ tí koríko fi ń wù lórí tìrìtì báyìí kílẹ̀ dàálẹ̀ àdá nǹkan kan lẹ̀ wọ́n báyìí. èmi gbà tí gbogbo ẹ̀ wù sẹ́nà lẹ́ẹ̀mọ̀ pé ọ̀kan àgàmánìyé èmi gbà wù sẹ́ni ṣé àwa la wù ni ìbọn ọlọ́wọ́n bá ló mu jáde ọlọ́wọ́n bá ní àwa fi mú gbogbo àwọn èso jáde kadhalika nukhrijul mawta bẹ́ẹ̀ ṣe rí tílẹ̀ ó ti kú tọ́lọ́wọ́n rọ́jò sí tí irúgbìn ọ jáde tílẹ̀ wọn tún dàbí ìgbà tí èso ló ti kú tẹ́lẹ̀ ń ọlọ́run ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ọlọ́run ọba máa jókòó gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó ti ṣe jókòó torí rẹ̀ ká má tanra wa jẹ tá a bá kú tí wọ́n gbé wa sínú sàárè ọ̀tán o ìbẹ̀rẹ̀ nu ìbẹ̀rẹ̀ ìrìn àjò míì nìyẹn o tó tọ́jọ́ bá pé ọlọ́run tó ṣe gbé wa dìde nínú sàárè wa nù. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم ọlọ́run ní ọmọ èèyàn ń pòwe fọlọ́n ó ti gbàgbé bọ́lọ́n ti ṣe dáhùn ni wọ́n ń sọ ń pòwe fọlọ́n pé kálẹ́ni tí ó jí egun yìí dìde tí ó tún di abẹ̀mí ọmọ egun lọ́wọ́ wá tẹ̀ egun di ẹfun egun tó ti pẹ́ tó ti pẹ́ ńlẹ̀ tọ́ ẹ pé ó ti tó kẹfun àti kẹfun rẹ̀ tàn nídìí kí nǹkan kan kọ lù ni. bó ṣe dì í bá ó dẹ fún ma lọ ní oṣù eléyìí wá lọ́wọ́ ó tún jí ma lẹ́yìn ìgbà tó bá ti pẹ́ fún lọ́wọ́ ó tún jí ẹ wá rọ́ mi pa ní sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sallallahu alaihi wasallam lọ́wọ́ ní kánabi ọ̀dà lò kul yuhyiha alladhi ansha'aha awwala marra sọ fún pé ọba tó da nígbà àkọ́kọ́ ọba tó dé igun nígbà àkọ́kọ́ nítorí pé ọlọ́run ọba ọmọ gbogbo ẹ̀dá á lè sọnù parẹ́ mọ́lọ́run ọba lọ́nù sáré ọ̀dà wa mọ̀ ọmọ ibi tí wọ́n kó wa sí òun náà ni ó ti pàṣẹ pé ká tún dìde torí ẹ̀ làwọn olùmọ̀ pé tó bá dijọ́ gbẹ̀ náà àmọ́ ìgbà tó bá fẹ́ gbé wa dìde ní ìgbà tó bá atẹ́gùn sí tí ìdìde ọba ṣẹlẹ̀ ọlọ́run gbogbo owó hù gbàrà rẹ̀ gẹ́gẹ́ bí èso máa òjò tí ọ̀rọ̀ ni àáhù jáde kálukú hù jáde nù sàárì rẹ̀ ọjọ́ ọjọ́ pé tó ọlọ́ni bẹ́ẹ̀ ni ó máa ń jókòó la'allakum tadhakkarun afẹ́lẹ́ yìí pa òwe fún yín bóyá ẹ̀jẹ̀ máa rántí pé ọlọ́run ọba ló ń ta ilẹ̀ jí lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti kú ọba tó ń ṣe eléyìí òwe nípa akùn yìí o pé ẹ̀yin gan alára nígbà tí ẹ bá kú á ta yín dìde o torí pé nǹkan alára nígbà tí ẹ kú yín ní ti lẹ́ dàbí kóró oúnjẹ tí wọ́n gbìn bẹ́ẹ̀ ni gbogbo wa rí sẹ́ni nígbà tí ẹ bá kú tí wọ́n bá sèyàn ní ti lè yàn dàgẹ́ bí kóró àgbàdo tí wọ́n gbìn kóró rẹsì tí wọ́n gbìn bẹ́ẹ̀ lè yàn wóró ọkà bàbà tí wọ́n gbìn bẹ́ẹ̀ la torí pé tá a bá tí gbogbo ara gan bá parí tó bá pòórá súnà fi hàn á pé nǹkan kan ṣẹ́kù tí ò ní pòórá ilẹ̀ jẹ orúkọ rẹ̀ ní ajibo zenab ajibo zenab òun náà níbi tí eegun ẹ̀yìn tán sí níbi tí eegun ẹ̀yìn ti pàdé tìjí ibi gbòòrò eegun yun ilẹ̀ òní anabi sallallahu alaihi wasallam àti ti gbé wa dìde ń jọ gbẹndà òkè ó dàbí ìgbà tí tó ọjọ́ tọ́lọ̀ wọn á ń fẹ́ káwù jáde ní òtítù òjò yẹn rọ̀ tójú yẹn bá ti rọ̀ gbogbo jáde ẹnìkan á ní òkè agbọ́ ti di ẹni tí wọ́n ẹni tó dògbé lọ ńkọ́ ẹni tí ẹranko jẹ ńkọ́ gbogbo eléyìí báyìí lọ́dọ̀ sọnù pé àìsọnù ètò wà nù lẹ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀ni torí pé bó wúlẹ̀ ìwọ lè má jì bó wá títí títí tẹ gbé tẹlifóòpù ó lè má jì eléyìí jẹba. ọlọ́ni wal-baladu at-tayyibu yakhruju nabatuhu bi-idhni rabbih oríṣi méjì nílẹ̀ ilẹ̀ kan wà tó ṣe pé ọlọ́ra ni sójú ti rọ̀ sí yóò mú orúkún ìjáde ní pẹ̀lú àti ọlọ́ kò bùkátà jílẹ̀ ilẹ̀ ọlọ́ràá ni bọ́lá ń ṣe dà tójú bá ti rọ títa ìrọsí yóò mú irúgbìn jáde ní pẹ̀lú àti ọlọ. wọ́lẹ́dì ẹ̀kọ́bùsà láàyè kúròjò ilẹ̀ nàkídà ilẹ̀ tí ó wá jẹ́ ilẹ̀ asálẹ̀ akúrí ilẹ̀. bó wọ́n bá múrúgbìn jáde èkú kàkà ní tipátipá ní òfin mu jáde tipátipá ni ó fi rí nǹkan mú jáde tó ẹni tó gbìn yóò retí rẹ mú yóò dòdòdòdòdò ẹbí bí lẹsẹ rí nu àwọn ibìkan gbàgbàdo bá dálẹ lọ́wọ́ èèyàn yóò máa wù ú tí a máa pé jò mo gbìn léyìí àwọn ibìkan ọkọbì kọbì kọbì kọbì kọbì kọbì ọtọjú ẹtọjú ẹtọjú ẹ òjò pápápápápá wọn àti ọba jáde gbogbo ẹ̀ níbi gbọ́nkán gbọ́nkán gbọ́nkán báyìí lọ ẹ wá fẹ́ adílẹ̀ tí wọ́n tún fi sí orí gbọ́nkánláìsẹ̀sẹ̀ yìí náà ni tó gbogbo eléyìí àfihàn wá pé bílẹ̀ bá jẹ́ àkúrí ilẹ̀ tọ̀jì àtálẹ̀ tí ọba mú nǹkan jáde tipatipa ni síbọ̀lọ́ náà ló ṣe bẹ́ẹ̀ ó sì kan ní ilẹ̀ ọlọ́ràá ó sì kan ní ilẹ̀ tó ti kú eléyìí báyìí bó ti wá nu súnà àpèjúwe ńtọ́lọ́n fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam torí gbà tọ́lọ́n rán nàbì sallallahu alaihi wasallam àti gbogbo àgbà ńlá yìí ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí. anábì wá fàpèjúwe wọn wé ilẹ̀ ó ní ilẹ̀ kan bẹ àpèjúwe ńtọ́lọ́n fi rún sáyé wọ́n dàbí àpèjúwe ilẹ̀ tó jò rọ̀tì ilẹ̀ yìí wá pín sórí sí mẹ́ta ọ̀kan nínú àwọn ilẹ̀ yẹn ọgbà omi ó sì mú irúgbìn jáde omi ńbẹ́ńbẹ́ irúgbìn sì tún jáde ńbẹ́ ọmọ èèyàn rí irúgbìn yẹn jẹ́ wọ́n ń sàǹfààní omi tó wà ńbẹ́ ó ní àpèjúwe àwọn ẹni tó gbọ́ nítorí wulo fi rán mi tó wúlò fún wọn táwọn náà ti fi sàǹfààní fún yàn àjọ kan nù wọn. àpèjúwe kejì òun náà ni àpèjúwe ilẹ̀ tó ṣe kò lè múrúgbìn jáde ṣùgbọ́n ó nínú tá a gbomi pamọ́ sí àmọ́ kò ní múrúgbìn jáde tọ́ ó tilẹ̀ jẹ́ pé kò réso mú jáde ṣùgbọ́n mi ìyàn ń rí mu nínú omi tọ́gbà sára òun náà àpèjúwe tó da níwọ̀nba tiẹ̀ náà ni àpèjúwe kẹta. kò lè rí irúgbìn mú jáde kìí sì gbomi ara eléyìí àpèjúwe ẹni tí ọjọ́ pé ntọ́lọ̀ ń fi rán ànábì sallallahu alaihi wasallam kò fi gbé rí ọlọ́ọ̀dà kò má sàwà bẹ́ẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni tójò bá rọ̀ òjò kan náà ní rọ̀ agbára kan náà ní fi ń bọ́ọ̀lẹ̀ átìríkẹ́ bíi ní tó mú jáde ọ̀pọ̀ ju ti bíi tó mú jáde lọ. wọ́n jọ pọ̀ bákan náà ṣùgbọ́n èyí dáa ju eléyìí lọ èyí dùn ju eléyìí lọ ọlọ́run bá ló máa ń ṣe bẹ́ẹ̀. kadhalika nusarrifu al-ayati liqawmin yashkurun báyìí lọ́lọ́run bá wa ló máa ń ṣàlàyé àwọn àmì rẹ̀ fún àwọn ẹni tó ti kí wọ́n máa dúpẹ́ fọlọ́ kọ́lọ́run bá ti wá lọ́kàn nínú ẹni tó lè máa dúpẹ́ fún ìdẹ̀ra tó lọ́wọ́ bá ti fún àjẹmáà. Ọpọ ọ̀bọ̀ àyà mélòó la lè mà nínú ẹ̀ ambọ̀tìbọ̀tì pa lè dúpẹ́ rẹ̀ àfi kásá pọ̀ ní ìmọ̀ afọ́pẹ́ fọlọ̀ pé ìtọ́lọ̀ ń ṣe fún wa o kọ́lọ̀ má bàjẹ́ eléyìí tá a tó fojú sí lórí kọ́lọ̀ má bà kó ṣe fún wa kọ́lọ̀ wa ní kọ̀kọ̀ àti ní gbangba tí sì fi ṣe wà o ó sì wà lólórí rẹ̀ jálẹ̀ inṣàlá ìdánilẹ́kọ̀ọ́ wa ó tún di ní ọ̀túnla ọ̀túnla jọ tàlátà ìjọ alárùbá torí pé ìdánilẹ́kọ̀ọ́ wa ìlú mi lọ́wọ́ lọ́la pẹ̀lú ògùn ọ̀la nítorí wọn níbi èrè kò sùn. aleykum salaam. tọ́run bá ti yọ alèsè àdùkárò alèsè àdùkárò àárọ̀ torí pé àárọ̀ náà là sí wa àárọ̀ náà là wà àmọ́ ti rọ̀lẹ́ ẹ̀rìgbà tá a bá rí kó òrùn wọ̀ tọ́run bá ti wọ̀ ilẹ̀ ti sú àtúntàrún mẹ́ta ni wọ́n ti pè tẹ́lẹ̀ ìjẹ́ ètùtù jẹ́ pé á jẹ́ kó òrùn ọwọ́ náà àmọ́ tó bá jẹ́ pé wọ́n sọ pé àdìkárù àsọ̀l àdìkárù àsọ̀l sọ eléyìí eléyìí á ti lẹ́yìn àsọ̀ gbẹlẹgọdọwé wal asal tó máa sọ pé asal ló ṣe ẹ̀yìn asùrì àmọ́ tó máa sọ pé mẹ́ta òun ti wọnú aago mélòó ló lù mẹ́rin èsì kan sẹ́yìn pé ìdúpọ̀ sọ fún wa ọ sọ fún wa pé ìyàwó rẹ̀ ni o. nà ó lóun fi ń ṣe. ọ̀rọ̀ ọlọ́run máa wá dá lábẹ́ òfin ṣẹ̀dá nípa afẹ́yàwó afẹ́yàwó kò ọlọ́run ti bọ́ ọtí òtún níyàwó ni. ìfọ̀n náà ń sọ pé ìyàwó rẹ ni sọ̀rọ̀ pé wọn náà kò dénú sọ̀rọ̀ pé kò dénú torí pé níwọ̀n afẹ́ ka mọ́ lẹ́nu fún lè máa rẹjà kú ṣé ẹja yẹn wọ́n ń sìn ní àbí odò tí ń sàn tí ń sàn ẹsọ fún kí ni taari yìí ń sè ẹnà kò sí wàhálà kò sí wàhálà màdé ìsẹjẹ ẹlẹjà wọn fẹẹ jí kú màrí kò sọ ọgbàrá àti ìyá ọgbàrá àti ìyá ti sọ kò máa sọ Yorùbá kankan ó túmọ̀ sí pé èèyàn lọ kọ́ lárúbáwá ìṣe pé kẹ́kọ̀ọ́ máa sọ òyìnbó òyìnbó kíni ẹ̀gbọ́n lárúbáwá òyìnbó lẹ̀ ń kàkùn òyìnbó màtọ́ pé òyìnbó ń bí oúnjẹ abẹ́ẹ̀kọ́ <laughs> so lárúbáwá ò bí oúnjẹ ẹ̀kọ́ lárúbáwá torí pé ẹ̀sìn wà ní. just what you do in English don't do it in Yorùbá abẹ́ẹ̀kọ́ ni àkàntì lárúbáwá ní kò lè Yorùbá láì dé lárúbáwá náà ló sọ ajẹ́rù ti jẹ́ àwọn náà gbàgbà kúgbà náà sálọ. rárá rárá o kò sí àwọn onítọ̀rí kan ọwọ́ àlọ́dọ̀ tí wọ́n báyìí káwọn àdúrà wà tí ó ṣe tó di òdi ọwọ́ ní pẹ́pẹ́ báyìí wọ́n fẹ́ ṣépè ẹnì kíta bàtí àdàkà là ń fẹ́ kàbà ẹlẹ́yìn ẹ̀kọ́tọ̀ ṣùgbọ́n a rí nínú sunna nínú sahih muslim anabi sallallahu alaihi wasallam ibì kan ó ṣàdúà àbí ibì kan tí ó bá ṣàdúà òjì ọwọ́ ló máa ń tẹ́ bá wọn ní tó bá fẹ́ tọrọ òjò àwọn ìtàn tí wọn nínú àdìsí ni kò sọ ọ báyìí àtúwárá àdìsí yẹn wọn lánàá bí ṣe báyìí tó a jẹ́ pé ń bẹ̀yẹn tá a bá fẹ́ tọrọ òjò àlè sí bá so gbígbà títúmọ̀ rẹ̀ ní pé wọ́n lọ rọ fún wa. Ah. àmọ́ yàtọ̀ síbẹ̀ yẹn kò tọ́ sẹ́mi kó àwọn tó bẹ́ tì yẹn jẹ́ ń di ẹsẹ̀ gbogbo tó strange làwọn máa ṣe gbogbo tó ṣàjòjì ní ọ̀sẹ̀ so àwọn bí àwọn tọ̀rí kan yẹn wọ́n lè sọ pé ah, àdúrà dá sí lónìí kì í sọwọ́ látẹ̀ ìdí ọwọ́ ní kálukọ́ tẹ́ àwọn afáwọ̀ etí olú ẹ̀kọ́ mọ́gbà ìrọ̀lá tó ẹlẹ́yìn kò sí nínú súnà àyàfi tó bá gbà ṣe alẹ́ ẹ̀sìtẹ̀kọ̀ ẹ̀ ń sàdúrà pé kọ́lọ́run ti kọ̀rọ̀ jù ń pẹ́kọ̀ọ́ nípa ní tánà fi sallallahu alaihi wa sallam tó mú wa ṣùgbọ́n òun ló fi ṣàǹfààní kò rí yàn tètè láǹfààní ilẹ̀ tó fa omi sínú tí ò mú rúgbìn jáde àpèjúwe rẹ̀ ní tẹni tó gbọ́ ntọ́lọ́run fi hàn nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ó wúlò fún nìkan ni kò rẹ́ kò fi tẹlómi láǹfààní eléyìí ọ̀dà ẹ̀ǹdínà tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam yìí torí tari èèyàn nìkan èyí tó wá pé torí ara èèyàn nìkan kò ní ìdíkẹ́ pẹ́ púpọ̀ lórí ẹ̀kọ́ ni ó sì máa ń tọ́ fẹ́ fi sí náà ti pẹ́ ṣùgbọ́n tẹ́ bá ti mọ̀ ẹ̀yin náà máa sọ fẹ́ lómi ìyẹn ojú kò rí ọ̀pọ̀ kò sì dín kankan kù fún ọ ẹni tó bá mọ̀ tí ń sọ fẹ́ lómi ó tún ran ara rẹ̀ lọ́wọ́ lọ́nà kan kíkọ́ ẹ̀kọ́ yàn ní parẹ́ mẹ́ni tó bá mọ̀ tí ì bá sọ yọ parẹ́ náà lẹ́sẹ̀ rí fáwọn kan lọ kí ó wá pé alẹ́ lárúbáwá kí ní kankan kí kọ́ yàn ṣe kí yọ gbàgbé rẹ̀ ní gbígbà tí ò kí ó rí. so bẹ́ẹ̀ kọ́ ti rí nu torí ẹ̀ tó bá fi mọ yẹn kò sí ra rẹ lórí ó sọmọ lórí torí pé fi mọ ó kù ọ wá kú pẹ̀lú nǹkan yẹn kí wọ́n láǹfààní máa àbí ẹ̀yẹ wa tó táàmù àwọn àǹsí bẹ́ẹ̀ náà àgbọ̀dọ̀ ṣe nítorí pé àkànfẹ́ àtúgbọ́dọ̀ pé àwọn àǹsí bẹ́ẹ̀ à ń fi wá àti ra àlùjànnà torí ọmọ èèyàn ní ìkàkà tó lè ẹ ẹ̀hẹ́n tó tó bá pé torí so àmọ́ máa ṣe ń pè nítorí tọ́lọ́ nítorí tọ́lọ́ nítorí tọ́lọ́ yóò tún máa fún ọ ní courage láti continue courage láti continue so gbogbo yín náà kò sí ti kálukú náà mọ kankan tẹlómi ọmọ òwe ìtẹ́sí mọ ẹ̀yin náà máa sọ yóò jẹ́ kí màá lẹ́yìn ká yóò jẹ́ kó orí ọkọ̀ fọ́n ká pọ̀ tí ò ṣèyàn láǹfààní tẹlómi náà ṣèyàn láǹfààní aburú ọmọ àlọ síwájú àmọ́ tí wọn bá sọ má pé wọn gbọ wọn ní Ọlọ́run ọba ní déèyàn gbọ́ àmọ́ ọgbọkọ gbọ àlàyé ní máa síwájú náà yọ kò ní náà tó ìwọ ló mú gbà mú gbà tí ẹ kàn ní màá bẹ lọ tó ń wọ ọ jẹ kí wọn kí wọn sì gbà náà. èmi ọmọ títa rí yẹn máa ṣe ìwọ tó ń sì ń béèrè ọ̀tọ́ ọ̀tọ́ because àwọn nǹkan kan wà tẹ́yìn ti mọ̀ nínú àṣà yín tẹ́ bá fẹ́ béèrè tẹ́ fẹ́ gbọ́ ìdájọ́ ọlọ́ọ̀ nípa rẹ̀ ẹ sọ pé tá rí òun sì máa pa àyàn o àbẹ́ ẹ̀kọ́ ni ìwọ kan sọ pé ẹ ọ̀dà tàrí sódò kí ni wọ́n mọ̀ tó jẹ́ tàrí tòun tí ọba ti sèyàn léṣe ẹ gbọ́dọ̀ dá sómi. So ẹ gbọ́dọ̀ dá sórí tẹ́nìkan bá sì mú tó bá kú lábẹ́ òfin ọlọ́run wọ́n mú wọn pa ọ́ rò pé yẹ wa táwọn kówó ni wọ́n wá ọwọ́ abákú pàdé eléyìí lẹ́wọ́ ti jẹ́ tó ó sì dájú ìṣe tó bá ń pè wọ́n gan ló ní odò ẹja tó ń sin ẹja nù rẹ̀ tó ní dátàrí yẹn sí nígbà tó ti jẹ́ poison àbí ẹ̀kọ́ ni ò ní dàtí torí tó bá dàtí o ti ra rẹ̀ ó nídìí láti tún evacuate gbogbo omi tó wà ń bẹ ó tún máa pami mí ó tún máa ṣèkínní ó tún máa ṣèkínní kó tó di pẹ́jọ ẹja mi ó tún lè ṣèkínní ó tún lè tẹ̀mí mọ́ ká má dàn wò. tòkù ẹlẹ́dẹ̀ sínú kínní ṣé wọ ọlọ́run gbà kọ́ jẹ ẹlẹ́dẹ̀ àti ọlọ́run bò ti gbà kọ́ jẹ ẹlẹ́dẹ̀ kẹ́nìkan sọ fún àwọn ọmọ tó fẹ́ balẹ̀kùn ẹ lọ sọ fún àwọn obìnrin yẹn alẹ́ ẹ gbọ́dọ̀ fi fídìí ẹja àníyàn kìíní àníyàn olówúlò ń bẹ yẹn nígbà tó bá fẹ́ lẹ́dẹ̀ fídìí ẹja láníyàn pẹ́jà ni wọ́n fídìí ẹja tó padà jẹ́ ńkọ́ nàám nàám ẹsẹ mùsùlùmí tó bá jẹ́ pé ó ta fún mùsùlùmí tó bá ti jẹ́ pé ó ta fún mùsùlùmí mùsùlùmí ò gbọ́dọ̀ rà lẹ́yìn náà kíyèsí tó bá pẹ́rù àwọn ẹja aborí tá ń ta àwọn ẹja tá ń sìn yẹn tó bá pé irú nǹkan báwọn fi ń sìn wọn kò yẹ kí wọn máa ra wọn o ọlọ́mọdé ajẹjẹkújẹ o ẹ̀hẹ́n pé wọ́n lè sọ òkú ẹlẹ́dẹ̀ síbẹ̀ wọ́n tún lè lọ sí ibi tí wọ́n ti ń pẹran tà wọ́n gbọ́ àwọn fẹ́ gba ẹ̀jẹ̀ tí wọ́n fi ẹ̀jẹ̀ tó jáde lára màálù wọ́n tún dà sínú pọ́ǹdì ẹja kọ̀tọ́ o ìjẹkújẹ ni ẹ o Islam ọgbà torí ẹbí ọ̀wọ̀ kálukọ́ máa jẹ bẹ́ẹ̀ kẹ́ tọ́lọ́ lọ́mọ jẹ́ àjẹjẹkújẹ kó ránṣẹ́ láti wo kéré tí wọ́n kó ránṣẹ́ nu páálí nǹkankan rọ́ṣíà nǹkankan yẹn sínú òkun wọn ti ń pa ni àbáwọn náà ń sìn gbogbo eléyà nídìí láti wájú o torí tí wọ́n bá ń sìn ó lè jẹ́ lẹ́dẹ̀ẹ́ náà wọ́n ti ń sìn o gbogbo iṣẹ́ ìjẹ́ tẹ̀ ń pọ́n ti la yóò kọ́ ọ̀lú kan bẹ̀ <laughs> ẹlẹ́yìn òkun òkun ẹ̀ńtọ́ba òkun bẹ́tẹ̀ ntí ń gbé inú òkun tẹ́lẹ̀ náà inú òkun ní ń gbé tẹ́lẹ̀ náà. a ń lẹ́kọ̀ọ́ tán ọlọ́run gbàdúrà ọlọ́run ọlọ́run bọ̀ aláti fi ọlọ́run gbogbo lẹ́yìn òkun tó ti wọ́n kọ orin ta kí ló sọ di kí ló sọ di ìmáàmù bóò lẹ́sẹ̀ mistake sọ́dí imam wà abdulwasi pékin. bọ́t tó bá tẹ̀lẹ̀ fóònù náà ni imam bí kan orin tí ń kọ tàkó kó ká má ti sọ láti lẹ́yìn rẹ̀ lópin ìgbà tó bá ti mọ fáti àti táàsì ti dájọ́ kó di kèfèrí wọ́n ti sọ̀rọ̀ kèfèrí kan wá ti lọ́ di kèfèrí kò sí bẹ́ẹ̀ kò sí tó ti sọ láti lẹ́yìn. سبحانك اللهم وبحمدك أشهد أن